èèyàn ẹ wá wòran. Selimo Selimo Selimo go to school Selimo Selimo ayé wa wò gbogbo wọn. ọmọ tó gbọ́n tọrọ gbogbo champion abàní ṣe bẹ́ẹ̀ ra mọ̀ bí tóbi. ee kò láfiwé kò láfijọ ọpọlọ máa pọ̀ o ẹni bí ni làájọ ikú ń gbé kan bí òwú jàǹgó bẹ́ẹ̀ bá ṣe fẹ́ sí láṣẹ fún yín champion abawa ni Selimo go to school ayé Mama tọ́. Ah, sàràfà mm. ah, tó sì fẹ́ràn owó. nìkẹ́ni èmi dàbí ọgbọ́n ni àmúlùmọ́lá báyìí mo ṣe hmm. bí mo ti rí lójú ọ̀nà báyìí nísìnyí tí Sàràfà ń lọ ọ̀ ń lọ ọ̀ ń lọ ó rí pé kọ̀wé ẹ̀yìn ó ti nà níwájú nìyí tó sì fẹ́ràn ràn wò. ní bí wọ́n fẹ́ dìmọ̀júmọ̀ kẹ́ ó ṣe di pé ó lọ báyìí wọ́n kàn fẹ́ yẹn rìn ni ọkàn fẹ́ yìí nìyí nínú tí mo rìn báyìí mo kàn kọ yìí sí ni kò rí mi ó ti nanú wájú lọ mo kàn mú ni gẹ́gẹ́ mú ó dín wì. Ah! Ah! gẹ́gẹ́ mú kí ló dé. bàbá jọ <laughs> sáì pé náà dáadáa ń pọ́sẹ̀ ẹ̀sìn kan mọ̀ sàrà fáwọn ọ̀fẹ́ ràn owó ọ̀fẹ́ rẹ̀ múrí márùn-ún ah, ó di owó ló fún olórí owó ló fún. múrí márùn wà ló di di owó. sọfẹ́ bá tiẹ̀ jẹ́ tán ni múrí kan ló wà ti gbélé lọ́wọ́. múrí márùn-ún ìjẹkújẹ náà kọ́ ni ó fi jẹun tó dáhùn náà dá o dákun ibo wà ní Mr. Lasisi ọ̀hún wà báyìí. ibo wọn fẹ́ wà wọ́n ti lọ fèsì judgement eh, tẹ̀sán àbí kí lórúkọ ẹ̀ ń tẹ́mọ́. tẹ̀sán court kìíní tó máa ń dúró sí. irọ́ judgement tó máa fẹ́ ṣe tó máa fẹ́ lọ ṣèdájọ́ wọ́n ti fèsì pánẹ́ẹ̀lì. sọ́jọ́ ni bọ́ lọ́wọ́ ọmọkùnrin wọn tiẹ̀ ìjọba bọ́ lọ́wọ́ wọn kí yìnyín ti kàn. wọ́n ṣèṣì fóònù ọgbà iléèwé yìí. ẹ dákun táwa nestor Mm, ká ṣe ìdájọ́ fún gbọ́ Mr. Dadan ah, ah. mm. kí wọ́n ṣe fún ọ. Ah, mo ní bí ṣe máa ń wò mí ọ̀dà ní máa ń díjú sí mi. mo sáà tí ì tó star rẹ èmi gan bí ẹ bá ń bá mi sọ̀rọ̀ wọn ò wojú mi rí déédéé bíi ibi tójú wọn máa ń wà ní tí wọn rànjú kankan. tó o long sight yìí. yẹ ti máa ń wọ ni Ọlọ́run ìwọ náà mo ti fẹ́ bi ọ́ léèrè tipẹ́ mo di sóun tó mọ lọ ni. bóyá kò fẹnu sí wò kò fẹnu sọ bí àkókò fẹnu sọ bí. màdìí mọ̀ ló kọ́ mọ́ lásán àwọn kọ́ mọ́ alápò nínú. ó ti pọ̀ jù alápò kan ọ̀pọ̀ alágbádá ni. ọmọ <laughs> ọmọ lèmi sọ yín ṣẹ́jú sí mi pé mi ẹlẹ́kàá mi rèé dẹ́sí mi máa mú. bá mi o. lórí kíni lórí kíni kí la gbé kí la jù. kí ló wá dé ah, ah. kí ló di aya. abẹ́rẹ́ rí sí banana. sẹ́límọ́ o ṣe mo dúpẹ́ ogún ọ̀rọ̀ ajé torí bó o ṣe ń dùn mí nù èmi náà mọ̀ dùn nù gbogbo ìgbà tá a bá ti ń ṣe ìdánwò ilé ẹ̀kọ́ wa ìwọ lọ́mọ gbókè <laughs> tó o ti gbọ́ o ṣe ọmọ dáadáa tiẹ̀ ni ọ́ ọmọ dáadáa ẹ owó ló kó fún mi ọjà yòókù ńkọ́. èmi four hundred náà ló kù èmi sì ti rò pé four hundred tó kù èmi mo rí. mo ti fún ọ léèrè kan bí wọn bá ti ń gba gbogbo ṣẹ́ níléèwé èrè níyùn náà ọmọ tó ṣẹlẹ̀ lọ́ọ́ bá gbé wá mo fẹ́ fáwọn olùkọ́ ẹgbẹ́ mi yòókù ọmọ n bá fún wọn wọ́n lè sọ fáwọn ọmọ kíláàsì wọn pé tó ẹ mọ bá wọn rà o ẹ mọ ra bisikí ẹ mọ ra síìsì o tètè lọ bá gbé wá ọ̀kárì mọ̀ pẹ̀ máa wọ́ màdúró dé o tó o ti gbọ́ ọ̀kàrè ńlẹ́ o àwa mọ̀rẹ́. ẹ ti wá sọ̀rọ̀ yín ní gbogbo olùkọ́ kalẹ̀ báyìí. ẹ ṣé iléèwé nìkan ládùn òtí èmi lóye àwa ń lọ ẹsẹ o. ṣebí ẹ̀dẹ̀ rí tẹ́lẹ̀ mọ́ o ẹ wò ká fọmọ wa lẹ́kọ̀ọ́ tó yè kórópó pàápàá yóò rú àgbègbè wa yìí tọ́ ọmọ wa bá ti kọ́ ẹ̀kọ́ tán ti nímọ̀ nípa ẹ̀kọ́ kò sí tí ọ̀sẹ̀ lẹ̀ mọ́ ẹ̀kọ́ tó yè kóró òun lè rè jẹ́ fáwọn ọmọ wa lọ́jọ́ ọ̀la ẹ káwọn ọmọ yín wá wọ́n wá mọ̀ sí lẹ́sìn ẹgbẹ̀rún kan péré báyìí òun ni fọ́ọ̀mù ẹ sì fún wọn ní bẹ́tà kó lè bà bẹ́tà fáwọn ọmọ yín lọ́ba tán. ẹ dákun bàbá lẹ́sìn ni ṣé sọ̀díkì àti sanimọ́nù wọ́n sì mọ̀wé dáadáa. Ah, ah, ẹ wò téèyàn bá jẹ mọ́jèlè téńté báyìí àmọ́ pa jẹ́ kó o yó oògùn ni ò ṣiṣẹ́ ṣé ẹ rí tẹ́ ẹ bá rọra wá tẹ́ ẹ má ọmọ yín wá ẹ má fojú kékeré wo ṣé ẹ rí ilé ìwé tó rẹ̀ bá ti tóbi jù wọ́n fẹ́ gbà yín ni ṣùgbọ́n rú ìtawá yìí tíjọba ti lù ló ń tẹ̀ ẹ̀yìn káwọn ọmọ yín wá ọjọ́ ọ̀la wọn ti dà bẹ́ẹ̀ ni mo sọ. pé ojú bẹ́ẹ̀ kí ni mo fẹ́ rí sọ sí ṣé mo ti lọ́mọ tó dàgbà ni àwọn ọmọ mi ò tí ì dàgbà ṣé ètò jẹ́ pólóró ọmọ ọdún méjì ni wọ́n gbèrè lẹ́nu. àà ah, ah, ìyá àsìlá ṣé ẹ rí ibi tí ilé ẹ̀kọ́ ṣe pàtàkì tí mò ń sọ gan-an nù mo lè fọjá pọ̀ tí mo gbèrè léèwé kódà bí èèyàn bá bímọ ọjọ́ mẹ́jọ tó bá ètè ìbúrọ̀ léèwé láwọn rẹ̀ ọ̀dà késekése báyìí ni tẹ́ bá bímọ ọjọ́ mẹ́jọ báyìí tọ́ bá ti ń kéré ni welcome welcome èèbò ni yóò fi làwọn tẹ́ bá tọmọ yín bá tọ́ bá mọ́ ọ́n bẹ̀. ọ̀rọ̀ rẹ̀ òfin gbára yìí nígbà ló bèrè mi kò ṣùgbọ́n ní ìsìn tó ń sọ kò fẹ́ fi gbogbo ara yé mi. èyí ah, tó fi káwọn ọmọ ẹ lọ sílé ìwé òkè odò tí ò wúlò fún wọn kó o kàn wá sílé ìwé tàwa kó o wá mọ tọ́lọ́run ó ṣe láàrin. dákun o mo fẹ́ bi ọ́ léèrè ìbéèrè kan ṣé sọmọ báwọn ìjọba bá fẹ́ gba òṣìṣẹ́ wọ́n ní wọ́n ṣe síkírìn fún wọn ṣùgbọ́n wọ́n ní ìsìn àgbọ̀pọ̀ ṣe síkírìn kankan fún ṣèjọba ti fún ọ ní sátifíkẹ́sàn eh, tó fi ń fi kọ́ àwọn ọmọ níwèé ní àbí tó fi sọ pé o ti sọra rẹ di tíṣà torí ogun tó wà lẹ́ẹ̀kọ́ fẹ́fẹ́ torí ní ìsìn ní ìsìn tá a mọ̀ ọ́ sí tẹ́lẹ̀ tá a mọ̀ ọ́ sí tẹ́lẹ̀ tẹ́lẹ̀ bàbá ní parọ́ ní boná ọlọ́mọra tẹ́lọ̀ ni ọ́ sọmọ pé ó bá sọ àmọ̀tẹ́kùn jẹ́jẹ́ rẹ̀ sọmọ bó bá ti á di tíṣà tíjọba ti fún sátífíkẹ́ẹ̀tì ni kò jẹ́ àmọ́ tẹ́ ẹ rí ìgbẹ́ ti bẹ̀rọ̀ tẹ́ ti fàágùn tó ti dún ní gbẹ́nananana tí yóò ní sẹ̀mí kúrò rẹ̀ pé yóò ní bọ́ọ̀sì tọ̀ mo ti mọ̀ wípé ọ̀rọ̀ yín ọ̀pọ̀ ní tíjọba ọba bùwà ló ń tẹ̀ pé ká máa kọ́ ọmọ sóṣeéṣe kéèyàn máa kọ́ ọmọ tẹ́ ẹ gbọ́ sọ̀rọ̀ yẹn ní kẹ́ ẹ túṣu désàlẹ̀ ẹ̀kọ́ sọ̀rọ̀ yẹn ni kẹ́ ẹ mọ nǹkan tí ń bẹ́ẹ̀ bẹ́ẹ̀ ni kọ́ máa tiẹ̀ ó ti wá kó ti mọ̀wé ní nǹkan tó kàn wípé tọ̀ irú àpẹ̀wò ní ẹ̀fíìsì rẹ̀ sí ebi kí wo ti yóò ní wọ̀ mọ́ inú ọ̀kàn wọ̀ ọ̀dà o aláròpin àgbáyé wọ́n ti fún wa níwè àwọn ìjọba ti fún àyìnbó tọ̀ ká máa kọ́ máa ń lẹ́sìn ni torí ní ìsìnwó nàkúta tí mo ṣe tẹ́lọ̀rì ọjọ́ bá fojú àná wòkù bá fojú lè fi tèmi wé tiẹ̀ ayé tèmi yí padà ayé mi gbọ̀ tán ọkọ̀ ayé ẹlòmíì ẹ̀yìn lọ́wọ́ látijọ́ wo ṣe wà látijọ́ yìí. ẹ dákun bàbá lẹ́sìn ẹ jẹ́ èrè káwọn sìdíkì àti sálímọ́nù mẹ́wàá ẹ fifteen náà lẹ pé. bẹ́tà ni. kò sí wàhálà èmi ní nǹkan tí mo fẹ́ ṣe ẹ rí i pé mò ń pọn omi lọ́lẹ̀ ah, ẹdẹ. àwọn ìsìn là ń kọ́. wọ́n ń bẹ. kàtítà mo lè dá ń lójú. Ah. sálí mọ́nù. sálí. inú eh. rẹ lẹ́kọ̀ọ́ tó yẹ kóró mọ́rọ̀ bí ẹlẹ́jọ́. ọlọ́ra pẹ́ẹ́lí òsì dákun òyìnbó ń tiẹ̀ níjó ní ẹ̀kọ́ ọmọ rí òkọ́ ọ̀la òǹkọ́ ọmọ rẹ̀ dákun kí ló ń gan kà sóòdòmísìn láàánú.

ibo ló gbà lọ látàárọ̀ ẹ ìwọ ni mo dúró dè é. èmi rò pẹ́yìn náà ti lọ gan-an ni. ọ̀dà mi ò tí ì lọ. ẹ ẹ ó lọ yàgbẹ́ ni. ó lọ yàgbẹ́ mm. all right ok ṣíṣì tó ṣíṣì dà tó takò àti owó tó pa. títí seven hundred lẹ́gbẹ́ fún mi mo sì pa six fifty. i will try mm-hmm. ọ̀kadì. ó ní fifty naira ló ṣẹ́kù ó sì ń bẹ lábẹ́ dẹ́sì. owó dà owó dà kó bá mú fifty naira yẹn náà wá. ǹjọ́ mm, tí tàtí ara mi ò yá ìwà mọ bí mo ṣe ṣe six fifty ó ti sọnù. kí ló wí. six fifty ti sọnù. owó kíni. owó sísìn. owó sísìn tọ̀dọ̀ tèmi àbí tí o gbé wá ń bò mí. owó sísìn ti sọnù ni. ó ṣe kíni. nígbà tára mi ò yá ni. ẹ gbà mí. ọ̀rọ̀ ẹ ti yé mi ìwọ náà ti bẹ̀rẹ̀ rárá ránú skul yá bì ó ti bẹ̀rẹ̀ àbí ó máa gbádùn mi bí èbó ṣe gbádùn sìgá mm. èmi àti ẹ a ṣẹ̀ṣẹ̀ jọ bẹ̀rẹ̀ nù skul ni ó mm. sọ six fifty nù owó chinchin sẹ́lí mọ́. má mo bó ṣe sọnù. ó mọ̀ tó bá yá chinchin <laughs> six hundred six hundred mm. ọmọ tó gbé lọ ó máa yí ọ lọ́la. ẹ wo ẹ bá ti padà gbẹ́mìí fún mi ìbá yín kówó wá. ẹ ṣe èrè wọn bínú kẹrin ẹbínú bàbá bínú kẹrin èmi èmi bá yín ta odidi ọjà seven hundred naira mo bá yín ta oní six fifty ẹ wá ẹ wá ẹ wá ẹ ẹ tí wọn mú yòókù ẹ ẹ wá lọ ẹ mọ wọrí ní tí ì ṣe fún yín ẹ ya wèrè abẹ́ tí rówó kankan gbà owó kò wù. ẹ máa àjà. àjà. àjà. àjà. bí bàtà. bí bàtà. dídèjé. dídèjé. ejò. ejò. Ah, ah. ṣé wọn lásìlè tún láti jọ ìní ìwọ̀nsùn lójú rẹ wú tó báyìí kí ló dé tọ́wájú àwọn obì ilẹ̀ mi ah, irú oorun ìyàwó nu yẹlẹ wá wàgbẹ kọ fún wọn wá sùkú ẹ wo ẹ tọ́ bá tó bẹ́ẹ̀ nu yín kọ́ mọ́ mùsílẹ̀ èsì wà lọ́la wọn. ọmọ tó gbọ́n tọrọ gbogbo champion abàdé ṣe bẹ́ẹ̀ ra mọ̀ bí tóbi. bẹ́ẹ̀dá ò bá mọ bí tó. bí tá a bá ti rí ara rẹ̀ ní kíni. ó yẹ kó mọ bí àpàdà sí o. ó lọ sí kí ló ṣẹlẹ̀ kínní imú ni kí àti mú ni tẹlifon kílẹ̀ tó lọ jí báyìí kílẹ̀ tó mú kúrò lórí bùkà. ẹ wọ́n mo máa parọ́. ẹ gbọ́ tí àwọn ọmọ sọ̀kọ́ tọ́jú mi ò bá tó. ọ̀sán parọ́ pé wò ó ti bá wò ó ti bá wà lọ́dọ̀ ẹ̀jẹ̀ ẹ̀ ẹ̀ ẹ̀ ẹ̀ ẹ̀ ẹ̀ ẹ̀ ẹ̀ ẹ̀ ẹ̀ ẹ̀ ẹ̀

ló gbé báyìí. ìrọ̀ yìí kọ́ sẹ́kẹ̀ ẹ̀dí báyìí. ẹ gbẹ́ mo jẹ mo jẹ pẹ̀lú mi dákẹ́. sọ́tọ̀ sọ́tọ̀ ṣe orí gbogbo yín kò pé ẹ kúrò nínú kíláàsì ẹ wá kọ́ra yín wá bíbà yìí ẹ wá nàrà yín àbí tẹ́ ẹ bá para yín síbì àwọn òbí yóò mọ̀ bọ̀ ní skul àbí ókè ó ti yé mi ó yá yù ọ̀nà bò lọ. ẹ ẹ wo go oya go cross wá wá wá bí ẹ máa lọ. èmi lọ ń bo ọya ibi ni ẹ gbà ẹ mu ibẹ̀ ni ẹ gbà. oya tẹ̀lé wọn ẹ jọ mu oya ẹ tẹ̀lé wọn. bẹ́sikẹ̀ rẹ wò lọ pẹ́sìkẹ̀ rẹ̀ wo lò la pẹ́sìkẹ̀ kọ̀ oyi orí yìí ti yí ah! ẹ mọ̀ wà àwọn ọmọ burúkú god orí yìí ò dáa. kò lábùlà o sẹ́límọ́ ti fẹ́ dà gbogbo wa bá wa rú. sẹ́límọ́ sẹ́límọ́ sẹ́límọ́ go to school sẹ́límọ́ sẹ́límọ́ ayé wa wò gbogbo wọn. ọgbọ́n tó gbọ́n tó gbogbo champion abali ṣe bẹ́ẹ̀ ra bí tóbi bẹ́ẹ̀dá ò bá mọbi tó ń mí lọ ó yẹ kó mọbi àpàdà sí o bọ́n ṣe ń gé lọ́wọ́ ní mbòwúká kò sọ̀rọ̀ tí o lè sọ kò sẹ́ni tí o lè bú ṣé bẹ́ẹ̀ rí bàbá ṣé bẹ́ẹ̀ rí ẹ̀gbọ́n ẹlẹ́nu bí abẹ́ ìkan ògbé kan dagini dagini gbọ̀rọ̀ gbọ́rọ̀ ìkan ògbé kan. sẹ́límọ́ sẹ́límọ́ sẹ́límọ́ go to school to sẹ́límọ́ sẹ́límọ́ go to school ayé wa gbogbo wọn ọmọ gbogbo ọmọ. sẹ́límọ́ mo fẹ́ bi ọ́ ń béèrè kan ni sẹ́lóòótọ́ lọ́lọ́jú báyìí o èèbó ọ̀pọ̀ mú bírò bẹ́ẹ̀ni wọ́n sọ̀rọ̀ gbogbo gbogbo pé orí bírò náà wọ̀. ìwọ òun yóò lọ́bẹ̀ lọ sí ẹ̀ sílẹ̀. ẹ bọ́ fọlọ́ ọ̀gbà lóbi á lù kí ẹ ta. ẹ wo ẹ wo ẹ parapọ̀ ẹ fọ̀rọ̀ yín sẹ́nìkan lẹ́nu. ẹlẹ́nu fẹ́lẹ́fẹ́lẹ́ ẹlẹ́nu fẹ́lẹ́fẹ́lẹ́ wọ̀ rí bírò lọ́wọ́ mi. ìwọ ń bẹ́rò ìwọ ń bẹ́rò oní ìlẹ́sìn oní ìlẹ́sìn àwọn ọ̀dọ́ mi máa wí wáyé ìbò ṣe múdà wálẹ̀ sí ọ̀nà ọ̀tọ̀ ọ̀ràn jù ẹni bàbá rẹ̀ lọ. èmi ọ̀dọ́ mi ti fọ́ bí èmi ọ̀dọ́ mi ti fọ́ bí ṣẹ́ǹgbà tiwa sẹ́límọ́ àtiwa sẹ́límọ́ gbogbo ọ̀rọ̀ náà ń sọ kò sóhun tí wọ́n lè sọ ìkìdá ọgbọ́n pọ̀ ti champion wà wà lórí sẹ́límọ́ àti champion. Hello, students. Hello, students. Hello, sir. I say hello students. Ọlọ́run á jẹ́ kẹ́ ṣoríire o. Gbogbo ẹ̀yin ọmọ tá à ń wò yìí, ìní hope of tomorrow fún orílẹ̀-èdè wa. Ẹ̀yin lẹ máa gbé orílẹ̀-èdè wa lárugẹ lọ́la. Kò wá dáa kálẹ̀yìn lẹ máa gbórílẹ̀-èdè wa lárugẹ kẹ́ wá máa wà in discipline. Torí pé Yorùbá sọ wípé ẹni tí wọ́n ń wò kì í wòran. Kí ni mo wí? Ẹni tí wọ́n wò kì í wòran. Kí ni mo wí? Ẹni tí wọ́n wò kì í wòran ẹ̀yin tẹ́ wà níbí àwọn kan wà nínú yín tó jẹ́ pé accuse ni wọ́n tó jẹ́ pé kájà kágógò wọ́n gọ́bẹ wọ́n ajíbáìrò wọn ò mọ̀wé wọ́n ń ṣe ìwà rádaràda ìwà pálẹ̀ ni wọ́n ń ṣe tí a bá fi ojú wọn hàn ká discipline wọn wọ́n máa kó ìwà àìda ìwà bàjẹ́ yẹn wọ́n á kó ran ẹ̀yin tó kù tí a bá ti ń pe orúkọ wọn jáde kó máa bọ́ síta a máa discipline wọn lójú yín kó lè kọ́ àwọn yòókù lọ́gbọ́n torí ìlú tí ò sófin ẹ̀ṣẹ̀ ò ìlú tí ò sófin ẹ korúkọ wọn. thank you sir. <clears throat> Basira Adébímpé Basira Adébímpé up. mo mọ̀ kó máa wà ń bẹ̀ ẹ rò orí àkùnkùn kangun lọ́tẹ̀rí mọ́lẹ̀ bí orí aláǹgbá. wá síbí ẹlẹ́kẹ̀gùdùgbẹ̀. now now the second person Sẹ́límọ́ Aládé Sùúrù. Sẹ́límọ́ jáde jáde jáde ròkè. tọ́lì mọ̀ọ́dí ọlákúnlé mọ̀ọ́dí ọlákúnlé. kí ni à. kí ni à. òun tiẹ̀ bàjẹ́. kọ́kẹ́ síbí. at last. Maria. Say mother of Mason is in Excuse me. Mother of what? Mother of Mason. Ní school náà. SS land ìwọ náà mother of nation ss eh. large nínú school yìí. Eh, yes sir mother of nation wà ọmọ tó tún kíláàsì kálẹ̀ mẹ́ta náà ń pè mother of nation ah, ah. Eh, ọmọ yẹn ni nínú school ó ní. mother of nation out. ss large ìwọ náà. ọ̀ya extra large out. sir SS large ló tóbi nínú wọn yẹn ó nìyẹn ó ló tóbi gbẹ̀ngbẹ̀ yẹn kò dẹ̀ ronú akẹ́jọ́ kò pẹ̀tẹ̀ mú kalẹ̀ síbẹ̀ ni. ọ̀yà bàtà ọ̀yà ẹ̀jú sí mi wọ̀ ọ̀yà ọ̀yà ọ̀yà ẹ̀jú sọ. ẹ wá Selimo Selimo Selimo go to school Selimo Selimo ayé wa wò gbogbo wọn ọmọ tó gbọ́n bá wò gbogbo champion abàdé ṣe bẹ́ẹ̀ ra wò nítorí. ee kò láfiwé kò láfijọ ọpọlọ máa pọ̀ o ẹni bí ní làájọ ikú ń gbé kan bí òwú jàǹgó bẹ́ẹ̀ bá ṣe fẹ́ sí láṣẹ fún yín champion àbáwá ni Selimo go to school ayé màmá tọ́. Selimo Selimo Selimo Selimo go to school Selimo Selimo. bàbá mi ṣe é um, bí ẹlẹ́dẹ̀ kan ṣe fi ṣe. tẹ́lẹ̀. mo ti jí ń jẹ ta èmi àti ẹjọ́ bọ̀ ní olólùfẹ́ abọ́mọ tó sùn mo ní ó sùn bí ẹlẹ́dẹ̀ tó jẹ pkc ó jẹ ẹlẹ́dẹ̀ lọ́mọ ẹ jẹ sùn. ẹ̀mí mo pé ẹ ti jí tẹ́lẹ̀ ẹ ti rí sí. ọmọ ẹni ọ̀bájọ́ ni àbáyọ̀ sẹ́límọ́ sẹ́límọ́ ọ̀nà mẹ́ta ni ẹni òkè kí o sẹ́límọ́ sẹ́límọ́ sẹ́límọ́. ẹ máa jẹ ẹ máa jẹ ẹ máa jẹ lẹ. wọ́n ti gbé mọ́ ọ lọ́wọ́ wọ́n ti gbé mọ́ ọ lọ́wọ́ táwọn tètè sọ jí wọ́n gbé jìnnà jí àsálàmù ah, ńlá eh, àwọn adébọ̀kì àti àjí hmm. wọ́n á fẹ́ gbà á lọ́wọ́ mi. kí ni sẹ́kọ sórí. mo fẹ́ ya fíìmù ni o. Hmm. ìwọ náà jọ ìwọ̀n ń gbọ́ ọ̀bà ya ọgbọ́ ẹ sẹ́límọ́ eh? sẹ́límọ́ hmm. ẹ yà fọwọ́ bọ́jú wálẹ̀ tó orí mi. Eh, mo rí yín bá mi. orí yẹ. mo rí yẹn tí wọ́n lanu kalẹ̀ sí òsì. ká ní lanu fún ìsìnkú àṣẹṣẹ sọ̀rọ̀ sí níwò ìtì kó lọ́la nu ajá mi lọ́pàá ni ẹ̀yìn tí mò ń sọ fún ọ ni pé sẹ́yìn mọ́ kí ló dé o tí mo ṣe bó ti dé nìyí. èmi ò mọ̀ sọ fún yín mọ̀ ni àní nígbà wọn kọ́kọ́ lu aago ní orí assembly wọ́n wá pé gbogbo wa ké kí gbogbo wa o ká pàdé o bàtà wá pàdé o wọ́n wá sọ fún wa pé ẹnìkankan o tí yóò fi di wíkẹ́ndì tí ń bọ̀ àlọ́ léèwé mọ́ mọ́lá ní middle time. wẹ́rẹ́ ní injury time. Hmm, n o middle time la ní. sẹ́ni mi elétò ìpọ̀n mọ́ sẹ́ni mi elétò ìpọ̀n mọ́ èmi tó jẹ́ pé bíbí náà lọ sùn sí tí mo kọ́kọ́ jí nìkan bíi aago méje kù kàngán tò tó ti yọ mọ̀kàn rẹ kàn rẹ ni pé mọ̀ dànù mọ́ lójú wọ́n ti màsìkò tó mọ́ ẹ̀jẹ̀ mo sì wọlé mo tó padà lọ́nà mi mọ̀ sẹ́ni mọ́ kọ́tà after seven fi tó yẹ tuntun àbí sẹ́ni mọ́ fẹ́jẹ́ pé gbogbo àwọn ẹgbẹ́ rẹ mo ti bá wọn lọ́gbọ̀dọ̀ àbúrò rẹ tí ń lọ lọ́tún tí ń lọ lọ́sì tí ń lọ lẹ́sì àtẹ̀wà ni wọ́n sùn kalẹ̀. bá mi eke àwọn oyún wọn mọ wọn mọ tí ìgbà káàdì mọ ni lórí ẹ̀nà fi ń lọ tí ó ń bọ̀ báyìí èmi sì ti gba káàdì ní ti láti bí oṣù. ká ní gba káàdì nígbò sèpò ti dàbí ọ̀ràn. ilé tó lójú ojú léwé tó lójú ojú wo yàtọ̀ ilé mi mo ní ìyá sẹ́ni mọ́ sẹ́ ń bàbá mi èké wọ́n bẹ̀rẹ̀ lọ́wọ́ mi pé kí ló dé tí n fira léèwé mo wá sọ fún ọ pé a ní middle time o middle time ọlọ́sẹ̀ méjì mo wá láwọn láwọn ẹgbẹ́ mi tí ń káàkiri àwọn eré léèwé mo wá láwọn yìí ò tí ì gba káàdì ni o. ẹ ẹ ó sọ fún mi lára orí pé ó rẹ̀ ń jẹ́ pé ara òun ò yá òun ló wá jẹ́ kó ẹ̀yìn wá ní kókó rẹ̀. kò sí gba káàdì jẹ́rìí. ìyá ọ̀tẹ́ ni mo kò rẹ̀ mí a ní middle time sùkú. sẹ́lẹ̀ mọ́ pàtàkì àwọn ṣẹlẹ̀. ẹ ẹyin náà ìfilẹ ẹyin náà ìfilẹ ẹyin náà ìfilẹ kó dákọ́ mọ káwé ju ìwé àkàjùbọ ní wàhálà ló bá jẹ fọmọ kékeré ẹ jẹ kó fún un ẹ. sẹ́lẹ̀ mọ́ pàtàkì àwọn ṣẹlẹ̀ rẹ̀ nílẹ̀ bàtàrí àwọ̀ ṣẹrẹrẹ nílẹ̀ òbí ìwé tàfàlà bàtàrí àwọ̀ ṣẹrẹrẹ nílẹ̀. báwo ni eke rọlẹ pa bàtà mi á dún kọ́ńkọ́ ọ̀tọ̀ mi á dún mo kàwé mi middle time la ní o bàtà mi kó kó kó kan. bí bàbá fi èso kan bàtà sí lábẹ́ àbí bàbá fi èso bàtà èso kan bàtà sí lábẹ́ bàbá rẹ ti dára ilé ìwé bá ti yọwọ́ kí lóun ti mo lè sọ kìkìdá ọgbọ́n pọ̀ àǹtí champion àbáwá ni. I can't believe it ọmọ yẹn she's not even my taste. Lie, lie. ọmọ sẹlímọ is it not that girl <laughs> ó funny, sí mi ṣá. sẹlímọ it's unbelievable she told me another thing about you now ebo sọ pé aláwo ni ẹ pé orí èèyàn lẹ ń jẹ àbí things like that orí èmi kémi bẹ̀rẹ̀ lọ́wọ́ rí i àṣàmọ̀ ni. honestly ah, honestly honestly òótọ́ ọ̀rọ̀ ló délé ẹ jẹ́ ká sọ ẹ jẹ́ ká sọ Mr. Lasisi Mr. Lasisi kí ni ìdí tẹ́yìn náà ṣe ń wọ white njọ jímọ̀ jímọ̀ between man mi ò fẹ́ ẹ mọ̀ pé ara wa lọ́hùn là á jọ jókòó ẹ jẹ́ ká sòótọ́ fúnra wa ẹ jẹ́ ká kún jọ ọmọ bíi tàbí lọ́ǹsì lé nìyí. ìtì báwo tí white ló sọ abájọ tí gbogbo ojú fi di ń tẹ́ rò pé bóyá coronavirus ń bá mi jà tẹ́ ẹ̀ lè bọ̀ mí lọ́wọ́ mọ́. Ah, ẹnìkan gà sọ́rí ẹ̀ náà ni. jẹ́ kí n wá sọ tó sọ ń pa títí ẹ. nínú ẹ tí sẹ́límọ̀ sọ fún mi pé mi gbọ́dọ̀ bá ṣe mọ́ especially you kò yẹ kí n bẹ́ẹ̀ ṣe rárá. Ah, ah, ah, ó ní tí mo bá ń wẹ̀ lọ́ọ̀kan ó ní kí n bí ẹni ejò làfẹ́ gbé mi. ó ní babaláwo kan bẹ́lẹ́gbẹ́lẹ́ àwọn báyìí. ó ní píkítọ̀ mi mẹ́ta ọ̀tọ̀ọ̀tọ̀ ló print látòrí net. ó ní bó o ṣe kó mọ́yà ní tó kó wálé bàbá yẹn. ó ní odidi ijọ́ kan ló gbé pẹ́pẹ́yẹ mọ́yà tó ń jó fún tó ń kọrin ikú fún mi. ìyẹn nìkan kọ́ ẹ má ṣe ha. kò yé mi ni. má ṣe ha ṣe bí white lásán lẹ gbọ́ pé mò wọ́n Friday tẹ́lẹ̀ mi fẹ́ máa gbògo yín ó tún sọ gbogbo tẹ́ ẹ sọ Ah! ó tó tèmi náà fi lè sára fún ẹ bẹ́ẹ̀ bàbá mi lọ́wọ́ mi lè bá ẹ ṣe mọ̀ sí ah. ọmọ burúkú lọmọ yìí o. kò tiẹ̀ tún wá tó ń tó sọ ń pa ilé kí n sọ fún o olólógun owó ni o sẹ́límà yìí kan náà ló jẹ́ kí n mọ̀ pé obìnrin mẹ́tọ̀ ọ̀tọ̀ọ̀tọ̀ ló kú mọ́ lábẹ́. wọ́n ní gbogbo obìnrin tó bá ti lásán ó ló jẹ́ mọ̀ pọ́n mọ́ ẹ̀gbá ni. sọ ma pé kò ṣèdè ẹ̀gbá rí. òun ló jẹ́ kí n mọ̀ pé ẹ̀gbá ló ti wá oníṣègùn wọn pé ẹ̀gbá lóògùn. bọ̀ọ̀gùn ló ti wá tòótọ́. èmi ò mọ̀ kò rán ẹ̀gbá rí mi ní kò ṣèdè ẹ̀gbá. Sẹ́límọ́. Yes. Sẹ́límọ́. Yes. Ọwọ́ àkọ́kọ́ ah. mi wọ wáìsì lọ́jọ́ Friday lásán lẹ́yìn wá sáfẹ́ mi. Ọ̀rọ̀ ọmọ yìí le o. Agbẹ́ni kan lu alágbàrí èṣù ní Sẹ́límọ́ o. We must do something eh? about this girl. Ah Sẹ́límọ́. Ah. Ọmọ yẹn nu ẹ̀gán ti ń dún pérépéré. Ṣé ẹ jẹ́ kí n sọ nǹkan fún yín? Ọmọ Yorùbá lè mí. Èmi sì mọ̀ pé tí bàtà bá ti ń ró pọnlápọnlá báyìí, tí ń ró pọnlápọnlá, tí ó bá ti dẹ̀yọ́ ọ̀yà ni. Tá a bá sọ́ra tí sẹ́límọ̀ ọ̀bàrẹ́ mi wà gbà tàbí kó lé akó léwe tá a bá tètè lé yà á kú òfin. now ó dà pé ọ̀rọ̀ ti ń clear báyìí okay. i can feel it ọ̀rọ̀ ti ń clear ẹ mọ̀ kọ́tà máa ṣe èyí yìí la máa parí ọ̀rọ̀ ọmọ sẹ́límọ̀ yìí nínú school yìí. ó bẹ́tà o. you have to go to the principal. torí pé àárín tí ìsọ principal ló máa pọ̀n lẹ́yìn abáṣọ ilé principal ló máa pọ̀n lẹ́yìn you have to go to principal ká jẹ́ kó rí i pé ọmọ yìí gangan lèṣù tó ń da school yìí rú. òun ni o ẹ wò ó tẹnu wa bá ti kó ìwọ fi àkótí kó irọ́ tó fẹ́ pamọ́ kémi fi àpẹẹrẹ kó ti tèmi kí wọn náà wá fi nǹkan tó bá wù ẹ kó fi kó tiẹ̀ tá a bá wé irọ́ mọ́ lórí tá a wé mọ́ lẹ́sẹ̀ tá a wé mọ́ lọ́rùn ó máa jẹ principal wọ́n máa tètè lé olórí burúkú rẹ̀ kó because ètò tó ń sọ fún mi mo tún gbẹ́dẹ̀ nípa sọ pé mo fẹ́ fẹ́ yé mi àwọn nǹkan dẹ̀ndẹ̀ndẹ̀ mo máa ń jẹ ó yẹ kẹ́ ẹ mọ. rọrọrọ kì í tẹ̀sí rọ ó ti wà glaring now. Ah! ṣé màá yà believe ṣáà tí ó ti dàbí gbọ́dọ̀ fún yẹn principal yẹn ọmọ yẹn ti wà too cunning. Sẹ́límọ́. Sẹ́límọ́. Gbà. Sàn ṣé ẹ fi rán mi sẹ́yìn? Bẹ́ẹ̀ ni sáwọn pẹ́rẹ́ǹtì ẹ̀. Mo fi ránṣẹ́ sí màmá tó bí ẹ àti bàbá tó bí ẹ. Mo gbá. Sori farabalẹ̀ farabalẹ̀ ooru ẹ̀ mú mi ní sukù yìí. Ṣé bá wọn ti jà yé? Ṣé bá wọn ti jà wọn? ṣé máa wọn tìjà wọn ṣé máa wọn tìjà sẹ́ẹ̀lì mọ́ àwọn náà wájà wọn. ibi wọn fẹ́ gbà yọ sí mi rèé èmi pínsípò lèmi kò sùn ọjọ́ ọmọdé bá gbọ̀ngbọ̀n kúkú ni ìyá rẹ̀ ó sì gbọ̀ngbọ̀n sínsìn lẹ́yìn láíláí ah ní ìtìfojú yín rí ẹ̀yin ni pírísípò yà lè dànù tí wọ́n lè yín èmi yìí tí ẹ wà fún bàbá yìí gbogbo ọ̀nà tí wọ́n fi lè yín ní ìmọ̀ràn gbogbo ẹ̀yìn tí sàṣùkú wa. Selimo, Selimo, Selimo, go to school. Selimo, Selimo, ayé wa wò gbogbo wọn. Ọmọ tó gbọ́n tọrọ gbogbo champion. Abàní ṣe bẹ́ẹ̀ ra mọ̀ bí tóbi. Ee, kò láfiwé, kò láfijọ́, ọpọlọ máa pọ̀ o ẹni bí ni làájọ ikú ń gbé kan bí òwú jàǹgó ẹ bá ṣe fẹ́ sí láṣẹ fún yín champion àbáwá ni sẹ́límọ́ go to school. èmi kọ́ ni ilé ìgbé ta sàlà lélẹ́yìí. ké òun wà lẹ́yìn rẹ̀ sàlà kọ́ ni. ayé mi kù ẹbọ. bẹ́ẹ̀ni. wọn kọrúkọ mi sí. bẹ́ẹ̀ni. kí ni mo ṣe fún wọn hmm. kí ni mo ṣe eh. ṣé fẹ́ ṣé fẹ́ pa mí ni. ọlọ́mọ ọmọ sọ́ni lọ́wọ́ afojúfẹ́ ni mọ́fọ̀kàn fẹ́ ni. Eh, àwọn sísá ìwọ̀n nífẹ̀ẹ́ yín wọ́n ní bí àwọn bá ṣe nǹkan ẹyọ kan báyìí yóò sọ̀spẹ̀sán ni ilé. ta ló ṣe lè. Ah. Eh, ta náà ni ó ṣe ni ó ṣàwọn ẹni bí ẹni èèyàn bí èèyàn àwọn èèyàn tẹ rò pé èèyàn ni àwọn wọn ṣe àwọn tí wọn hàn nífẹ̀ẹ́ yín nú ọgbà léèwé yìí mr lasisi ń bẹ́nu wọn wọn ò nífẹ̀ẹ́ yín láti bí ìsíbẹ̀ wọn. wọn fẹ́ pa mí. bẹ́ẹ̀ni. wọn gbẹbọ síbí. kinní kan wà tí ò yé wọn wọn ti gbàgbé pé ìgbàlà apá kì í pawó hmm. in jesus name kò sẹ́ni tó lè rí mi panu wọn. mo fẹ́ dojú ẹ̀ dé ni. àìrò ẹ̀ mọ́ dojú ẹ̀ dé ah ẹ̀bùn ayé lélẹ́yìí ẹ̀ mọ́ dojú ẹ̀ dé ọ̀dọ̀ àgbàlagbà mo gbé dàgbà ẹ̀ mọ́ dojú ẹ̀ dé èmi ti tọ̀ sí mo bẹ̀rẹ̀ báyìí mo tọ̀ sí ó sì ti bàjẹ́ ó ti bàjẹ́ báwọn kódà kìí ṣe lẹ́yìn nìkan ṣé mọ̀ pé àwọn mrs laniun miss ọlápàdé wọ́n mọ̀ ta plantain wọ́n mọ̀ ta plantain tí mrs bẹ́ẹ̀ nínú kíláàsì tí mrs laniun báyìí tí wọ́n bá ti fẹ́ kọ́ wá sí báyìí wọ́n bá fèsì ojú bọ́ọ̀dù wọ́n bá ní two times two raised to power three power four power two plantain wá o. Ah. bó ṣe mọ sọnù. bó ṣe plantain wá ìní ansa. ìní ansa ní sọlá pàdé náà gbẹ̀yìn àwọn náà ta donut. a ah, yé mi o. kò sí tí wọn ká nínú iná. bẹ́ẹ̀ ni àjàjà bí yóò bá bá wọn ra donut báyìí wọ́n fẹ́ lè yan lọ ní ẹ fún ni paralẹ̀. mo máa ń sọ náà wípé ìwọ àtàwọn kọ̀ọ̀kan màá kàrí pé ẹ fail ẹ fail ẹ fail ẹ fail So kí ṣe pé ẹ kàwé. a kàwé torí pé àbáwọn rajà ni. God. wọ́n ti báyé school mi jẹ́ God. God ó ń gbèrò bí ilé yín lórí o. àmì. ẹ sẹ́límọ́ ó ṣe ilé ìfẹ́ mi. bẹ́ẹ̀ni sọ. láì mẹyẹ tó sú mi wọ́n fẹ́ pa mí ó dẹ̀ rí ikú kú olórí mi. bẹ́ẹ̀ni ojú ni mo dún sáà náà sẹ́límọ́. sá. Oh sẹ́límọ́. sá. ṣọ́ọ̀kì mo ti nà rí. bẹ́ẹ̀ni láì mọ iye gbà. o ò dẹ̀ rori ẹ mọ́ mi lára o tún ré ikú kó lórí mi. bẹ́ẹ̀ni. o ò ní fẹ́ẹ̀lì mi sùn kó o má kàwé rárá o ní fẹ́ẹ̀lì èmi ni mo sọ kó má kàn kankan kò fail ọ̀dà kó má wá sí exam hall o lè fail tí bí olùyọ kúkú lọ rúbi ṣé bí kú ló fẹ́ pàmì tó yọ yìí. gbogbo tí wàá mọ̀ sí ní ìfẹ́ mọ̀ sọ yín kan ẹ̀ ní kó ẹ mọ̀ fọ́ kan ẹ mọ̀ fọ́ kan. orúkọ mi wà bẹ́ẹ̀. nígbà ah, àìmí ti ṣàdúrà sí i gbogbo nǹkan mo ti rí dànù kó lórí yín pé mrs salako mr salako mrs kọ́lé mi sa náà ni mo fẹ́ wí mr salako mr salako kò sí tí ó ṣe yín sórí màá fún ẹlẹgbà kì í jẹ́kẹ́gbà òní ṣùgbọ́n kí n kankan bẹ̀rẹ̀ kí n ṣẹ̀ṣẹ̀ bẹ̀rẹ̀ báyìí kó má dàbí ẹni pé èèyàn sí kankan ṣe rárá. one two three four five six seven eight nine ten gba five thousand rẹ gba gba gba gba gba èmi nìkan dán. òkèrè má bínú kó tó ah! yẹ má bínú ah, ikú lórí ikú lórí ikú lórí mi. Ah! lélẹ̀ nìkan. sáà ní mọ̀ sọ yòókù fún yín ṣé kúrò bí yàrá gbèrò fún ti yín ní mọ̀ sọ fún yín kúrò bí yàrá gbèrò fún ti yín kúrò bí yàrá gbèrò fún ti yín bọ́mù bá jọ ṣòkòtò àjọ kìjì pa ẹ wo bàbá ẹ wo màmá. ọ̀gá o inú yín máa dùn sí wa yàtọ̀ lẹ́nu. no smiling tàbọ̀ ọ̀gá lé ni ní ìlú ìlú èrò. bẹ́ẹ̀ni. ẹ̀yin ò mọkàn tó ń bẹ iṣẹ́ rí inú ọ̀gá máa ń dùn bọ̀ wọ́n gbé jáde bí ẹ̀rọ. bọ̀ tó ní ìwà tí wọ́n yàtọ̀ ah, ah, ah, ó yàtọ̀ gan ni. ẹ yẹ jà wọn bọ́ọ̀lù wà lọ. ẹ lẹ́fà ṣe rí ní abala ọ̀dọ̀ tèmi lórí sọ́bjẹ́tì tí mò ń kọ́ ẹ gbogbo ẹ lọ létòlétò in fact àwọn ọmọ kíláàsì mi they are very cooperating tí n bá ṣe ń jù sí wọn báyìí ṣe ni wọ́n ń wọn gbogbo wọn ló ń ṣe dáadáa ẹ̀yin bọ̀tọ̀ mo ní problem pẹ̀lú sẹ́límọ́ ah sẹ́límọ́ máa tọ̀ bọ́ọ̀nù o kódà níjọ́ tí mo ti délé ayé mi ì tí ì rí ọmọ tó ya wèrè tó sọ́bọ̀ ju sẹ́límọ́ lọ. ọ̀gá ṣe tó bá jẹ́ lórí ọ̀rọ̀ sẹ́límọ́ tó mẹ́nu lẹ́yìn ó lè gbà wá nídìí ó dé àwọn bẹ̀rẹ̀ sí í sọ̀rọ̀ bẹ́ẹ̀ni ọmọ yẹn mi ì mọ ọmọ ta ló ó yẹ bí mo ṣe. ẹ ti ẹ sọ̀rọ̀ yálẹ gbogbo nǹkan tẹ́ ẹ̀ ń sọ èkó sílé náà tó máa jáde èjì sọ́gà mm-hmm. but ọ̀gá ṣe bẹ́ẹ̀ mọ̀ ká greek lèmi ń kọ́ mo dẹ̀ kọ́ iṣẹ́ yìí tí mo ka ìwé ìdíbi tán kà dé nínú greek ni but látọjọ́ tí mo ti ń kọ́yàn níwèé mi ò rírọ ọmọ sẹ́límọ́ yẹn. in fact ọ̀gá ọmọ yìí yà wẹ̀rẹ̀. gidi èmi tẹ̀ wá wò pé bóyá kẹjá ṣe graduation fún òun nìkan tí ẹni tó yẹ kán jẹ́ alẹ́ ni. lọ́rọ̀ kan ṣá sẹ́límọ́nì problem o. Ah, ó ní ó ní ó ní. sẹ́límọ́nì problem o tiẹ̀. she's the only problem. o ní problem o ah, tiẹ̀. ọmọ òun ni sàn. o ní problem o tiẹ̀. ló sọ kì í ṣe problem èmi sá. o ní problem school. problem school gbọ́dọ̀ ló ní. ó ní ìṣòro tá a ní nílé ìwé yìí. kóró yẹ èso máa jẹ́ problem. Oh. because ọkọ dada lé. kò lẹ́kọ̀ọ́ rárá. ọ̀gá yìí náà sì wá. ìfẹ́ àwọn máa nà yá ẹ̀. padà báwo ni ṣé ìpèkéré ni ẹ̀ lọ́dẹ̀ díẹ̀ two times two four two times four six ìbẹ̀kẹ̀rẹ̀ wa o ṣe lọ díẹ̀ díẹ̀. no iye mi ò mi ra ẹ lẹ sá àdàbà gbókèdè pípẹ́ yẹn ní ògbọ́ ló ẹ̀ ń tàpé kí ẹlẹ́gbẹ́ kan ẹ̀ ń kọ́ ọmọ sùkúl lẹ́gbẹ́ kan. ṣé ẹ̀kọ́ ni mo mo kàn gbóúnjẹ wa mo dín dòdò sórí ẹ̀. má sọ̀rọ̀ ọmọ wájú ọ̀gá ìmájì ṣe orí ẹ̀sìn ibi tí ọ̀gá náà ti. ọ̀gọ́ ah, àti àwọn tó máa dúkìá ọmọ sùkúl kó gbé ráìsì wá àtẹ̀wá páwọn kan ní agricultural science. ẹ̀yin náà ni. mo wá dẹ́gbẹ́ àdéhùn dé àwọn pẹ́pẹ́ kò ìlàjì kóńgò rice wa ìlàjì kóńgò ẹ̀wà ọmọ thirty six tó máa gbé lọ lé máa lọ máa ṣẹ́jọ ìjọ ẹ̀mọ́ kò tí ì kẹ̀yìn rárá tó máa máa gbé lọ máa ṣe fún ìyàwó àtọmọ wọn tí ó dẹ̀ rí àgbẹ̀ kankan ní skul èmi skul náà lárí. sà ẹ bísí ọ̀sán ẹ̀mí mi sá dáadáa sà. ẹnu kò ẹ àfi sùúrù tẹ́ẹ̀kì mi sá dáadáa àti àwọn náà tó ní. ìbá àwọn èèyàn kan ló pé blue wọn ní ko blue black àti red kó èèyàn ní kó mọ thirty six ra bẹ́ẹ̀rù mẹ́ta mẹ́ta wá kẹ́ni ẹ̀dẹ̀ kó ẹ bá bínú yìí kó. no ṣe school wa iná lọ. kẹ́ni ẹ̀dẹ̀ kó kó lè lọ kó fúyàwó kí ẹran máa ta. principal ah, sir ẹ sà ọ̀rọ̀ ọmọ gbọ́dọ̀ jọ̀rọ̀ ẹni. ẹ wo bí ẹ fẹ́ sáfarabalẹ̀ ẹ fọ́nrán kẹfẹ́ gbọ́dọ̀ mi ṣe rí etí gbórin tí olórin kankan wọ́n lọ gbẹ́ bọ́ wọn sórí ta mẹ́ta nítorí àwa kúrú kẹrẹ kùrùkẹrẹ. Ah, ṣé sani mọ́nà ló gbẹ́ bọ́yẹ. ilé ẹ̀láwọ̀ kùrùkẹrẹ kùrùkẹrẹ òdìlé oníṣègùn oògùn ọ̀ràn mi o ẹ̀ máa wulẹ̀ sáré. bẹ́ẹ̀ yẹn gbé ẹ bọ́ àforí ara ẹ gbé ẹ ṣàfarabalẹ̀ ẹ ṣàfarabalẹ̀ ẹ jọ kó ní kálukú lọ fèsì iṣẹ́ ṣe ẹ sẹ́ni mọ́tẹ́ sọ yẹn kò níbi tó lọ ní skul. ọ̀pọ̀ lè kó bá wọn. excuse me ó máa ṣetán ní skul yìí ó máa jáde. bóyá ṣe ra wọn ti jà wọn ṣe bá wọn ti jà yín ṣe bá wọn ti jà yín. kò sọ̀rọ̀ mọ́ ẹ bá lọ. àní ò sọ̀rọ̀ mọ́ tó bá tó bá. but but sir. okun ràn ẹ bá wulẹ̀ sá mọ́ wà. ẹ kú sẹ́sà ẹ kú sẹ́sà àdàbà ń kókè ní pípẹ́ ilé ògbọ́n bí ẹ ṣe tutù aborí ara ẹ̀ ọmọ ọlọ́mọ tó tó tí ó tí ó tó wáyé tí ó tí ó tí ó ní ìkọ̀kọ̀ against wọn ẹ̀ wá bẹ̀rẹ̀ sí dìtẹ̀ mọ́ wọn lọ́mọ ẹ̀ dìtẹ̀ mọ́ ọpẹ́lọpẹ́ sẹ́lẹ̀mọ́ lágbára ọlọ́run irú sẹ́lẹ̀mọ́ yẹn ọlọ́run máa dúpàdé mi ọmọ dìtẹ̀ ah! àwọn náà ń wá o àwọn náà fẹ́ mi ẹgbẹ́ mọ̀ gbọ́rọ̀ àkànṣó lọ orí dókítà rẹ̀ là ń lọ́ọ̀ fún ìwọ ka tántálá èmi ò tiẹ̀ ká nǹkan kan tí wọ́n bá mú tántálá tiẹ̀ tá a bá jọ papọ̀ àkànṣó di join together business ni àjọ máa ṣòwò kankan náà nínú abọ́ kankan náà àìmọye gómìnà tí ọ̀ka nǹkan tó pé wọ́n fi gíràn wọn bẹ́ẹ̀ ni wọ́n sì lọ́dún mẹ́jọ àìmọye nǹkan kan tó pé wọn mọ anything anything wẹ̀rẹ̀fà tó bá ti jọ papọ̀ báyìí lásán join together business ó ti increase. ẹ wá dákun o àwọn ọmọ ìwọ lámọ̀ fi ss1 certificate tí mo gbà tìyàn lé mi kó n sùkú kọ o. ee kékeré bíi ní ńlá ee kékeré bíi ní ńlá ee kékeré ifọ̀ àfù ẹbí ń tààmù kún ọ̀nà wọ́n sì mọ̀ mú wá sì mọ̀ gbowó. ọ̀rọ̀ yín ti yé mi bí bá wà ní mo gbọ́yùn náà nísìn wọ́n mọ̀ mú wá mọ̀ kọ́ wọn bó láti mọ̀ sọ̀rọ̀ owó ní tí ó ti wá máa fa wàhálà padà ni wípé nígbà bá ń pawó bó láti mọ̀ pín. àbẹ́ ẹ̀ mọ̀ gbọ́dọ̀ bá mi sọ bí wọ́n ti ń bá yà mí sọ̀rọ̀ a mọ̀ sẹ́ni sí bá bá bá bàṣáwò ni bá sá bàṣáwò dọ́gbandọ́gba equal rights. ní kíni. láàmọ̀ pín. ẹ ẹ wo ẹ ti lọ ṣọ́ọ̀ṣì. ẹ jọ ẹ kó pàdé lọ sílé olórí ṣó ti yẹ yín nìsín àtọ̀tún àtòsì ta ló mú owó mi abẹ́ pílò torí mo fẹ́ máa lọ ṣọ́ọ̀ṣì báyìí kí n mọ owó tí máa dá ní ṣọ́ọ̀ṣì òun ni mi ò gẹ́ẹ̀tì owó tí mo fi sábẹ́ bẹ́ẹ̀ di. ṣé wọ́n ló mú. èmi ò mú owó o. kọ̀sẹ́ tó bóyin àwọn kára mọ́ owó yín ẹ sọ fún jésù yọ fọ̀nà hàn yín o. èmi ò mú owó sẹ́ẹ̀sì ti wọnú bíbélì. ẹ wọnú bíbélì inú bíbélì ẹ wọnú bíbélì ó wà nú bíbélì ẹ wo inú rẹ ó wà nù rẹ. ẹ wo inú bíbélì. ó wà nù bíbélì. kí wo inú báìbù. ẹ wò dáadáa ẹ wò dáadáa. ẹ wo tí n bá rí i máa ṣépè o. fún àwọn wo. tí n bá rí i mo fi báìbù búra tí n bá rí i Ah. wọ́n ti èsì ní amọ́sẹ̀sì mọ̀ nínú àsìkò tá a wà yìí ah. wọ́n ní amọ́sẹ̀ kójọpọ̀ ara wa ká mọ́ pọ̀ mọ́ ah. ṣé egbò tẹ̀ ń dá fún jésù náà pásítọ̀ nìna wọ́n ń gba yín ni àwọn ọjọ́ ìlàjọ ẹ̀kẹ́ máa dáwó fún ni wọ́n kàn ń gba yín ni ṣé ẹ rí jésù tẹ̀ ń fún lówó ṣé ẹ rí jésù tẹ̀ ń fún lówó ẹ jẹ́ ọkọ ẹ mọ̀ sí àwa tẹ́ ẹ rí ẹ fi ẹni tẹ́ ẹ rí lẹ̀. <laughs> àwa gangan gbígbàdúrà yín. àwọn tó láyé ló wọlé lọ́mọ wo. àwọn tó lọ́rùn. àṣìgbé ọmọ wọ́dù àbí sàn kọ́ni gbé wa ni nígbà gbé wọ́ọ̀dù àsìgbè fún ikúrẹ́tẹ̀ iná gbàsìgbè ah, ah. agogo èèwọ̀ ẹ̀ẹ̀mejì ni wọ́n máa lù kí ni náà nà. ebe yìí lè bí a. Ah. Eh. Eh, <clears throat> màmá eh, má bínú pé mo dá yín dúró ẹjọ́ èmi mo rán ọmọ yín sí yín torí pé afẹ́fẹ́ lè ṣe the last warning fún sẹ́límọ́ ṣẹ́rí sẹ́límọ́ ti fẹ́ da skul yìí rú àwọn òde ní lajúlẹ̀ kí sẹ́límọ́ da skul yìí rú gbogbo òun rádaràda tó ń ṣe inú skul yìí èmi yìí gangan ni last one ibi tá a ṣe pè yín gangan nìyẹn nothing else. tíṣà á dáa fún yín ẹ ṣórí rẹ ẹ ní ṣórí burúkú ṣé ẹ rí ọ̀rọ̀ tẹ ẹ sọ síwájú yẹn wípé lẹ́yìn ayé ìgbà wo lọ́wọ́ free education ẹ ipe òun làwọn ọmọ skul ń lọ òótọ́ ọ̀rọ̀ ni o ah. ṣé wá rí ìtẹ́ fi kún ìtẹ́ sọ wípé wọ́n fẹ́ máa increase owó àbí wọ́n fẹ́ fowó kún owó skulu èmi ò rí sí yẹn ah. ti free education yẹn òun lèmi fọwọ́ sí. Ah. màmá màmá ẹ pẹ̀lẹ́ mà bóyá àlàyé tí wọ́n ṣe òye yín torí wọ́n fi òyìnbó la ọ̀rọ̀ wọn ìdí tá a ṣe pè yín ni pé a fẹ́ kí ìjókòó wa yìí kó jẹ́ ìgbà ìkẹyìn lórí ọ̀rọ̀ ọmọ yín fẹ́. Mr. Siwaju a ní yín ní kíláàsì wa. ok i'm coming. wọ́n ń pọ̀. ṣé ẹ̀ ń gbọ́ mi lọ́mọ àwọn fi òyìnbó la ọ̀rọ̀ wọn bóyá òní kò jẹ́ kó yé yín a fẹ́ kí ìjókòó yìí kó jẹ́ ìgbà ìkẹyìn tá a jọ sọ ọ̀rọ̀ pọ̀ lórí sẹ́límọ́ sẹ́límọ́ fẹ́ ba ilé ìwé ìjẹ́ pẹ̀lú ìwà pàlẹ́ tó ń wù ṣé wá rí lẹ́yìn ìjókòó ìtí ọmọ yín sẹ́límọ́ bá tún ti ṣerú ìwà yẹn a máa lé ní kò sọ̀rọ̀ kankan mọ́ a máa lé ní. ṣé alàgbà ló ṣe tíṣà ló lóun fẹ́ fẹ́ mi ni. ìyẹn mi sì ni wọ́n ń sẹ́límọ́ ìwà rẹ̀ lé wọ́n fẹ́ kí n ṣe ilé ìwé. sẹ́límọ́ mm sẹ́rìmọ́ mhm. wọ́n fẹ́ lè mhm. Ah, gbọ́ wọ́n fẹ́ lè ẹ gbọ́ kí ló ṣe kí ló dé tẹ̀lé. ó ṣe mẹ́wàá ó ṣe mẹ́wàá mẹ́wàá ó ṣe. sẹ́límọ́sí ọmọ yín ó ń da ilé ìwé ìlú. ẹ wò ó kẹ́gbẹ́kẹ́gbẹ́. bóyá gbogbo nǹkan tí wọ́n sọ látàárọ̀ kò yé yín. ẹ̀gbọ́n sẹ́límọ́ ṣé kìí ṣe pé mọ̀mọ́ ní kinní orí díẹ̀. ẹ bí mo gbá sí ọ̀rọ̀ tẹ̀ mo ò rí yín bá wí nígbà tí ní ká tẹ̀sí láìsàn àìsàn ń ṣe ní tẹ̀sí ní fáírọ́ọ̀sì bẹ́ẹ̀ ṣe wà ẹni problem ẹ̀ ṣe wà yìí nígbà tẹ̀sí mú yóò bá tẹ̀sí fi ń kọ́mọ ní gbìmọ̀ rí pé ẹ̀ lè gbádùn nígbà mo ti tẹ̀lé náà dáadáa ẹlẹ́ẹ̀kẹ́ bíi wọn ta kótó yìí tó wá lọ dínú òsàbùnmi ayé àrèlú jimá aliu tó wá ṣe mú bíi òògbọ́n. ṣé bí ó ti yé mi. pé àìsàn ń ṣe yín. pé bí ọmọ bá ti Ah. àwọn ọ̀wà tí ó máa rí ìyàlọ́ ah, ilé náà eh, wọ́n kàtó fún un. Eh, bẹ́ẹ̀ bá lọ́rọ̀ burúkú ń bẹ́ẹ̀ lè mi gálẹ́sì burúkú lẹ́nu sẹ́ni bọ́dọ̀ dáadáa lẹ̀ ah. ẹ̀ẹ́rì tísà náà fẹ́ẹ́ rò ó fárùn gbọ̀n. ẹ dúró eh, lọ ẹ wò ó lọ ọ are you talking to me. Eh, èèbó òfowó lẹ́mọ tẹ́yìn sísẹ́ lẹ́nu káńtẹ́ bẹ́ẹ̀ lẹ́lọ́ kọ́ra tẹ́yìn sí alẹ́ àbága sí àkọ́tìmù rẹ lọ múlùmúlù bí ọmọ tí wọ́n ń ṣe bàṣún lé ṣẹ́kẹ̀ṣẹ̀ bẹ́ẹ̀ tọ́wọ́ ní ojú ọ̀pá mọ́ ọ̀gá pé ilé náà wò ká tó sọmọ lórí ilé èbó ni èyí. irú irú de òbí tẹ́ ẹ jẹ́ òun náà ni wà tọmọ yín. ọ̀rẹ́ bá sọ́jú mọ́rẹ̀ nà yín kíkọ́. ọ̀rẹ́ ayé fi ọ̀ òtítọ́ olóòtítọ́ ewo wọlé. kí ló tẹ̀lé máa nà ẹ́ máa ná títà wọlé rẹ̀ bẹ́ẹ̀ mo sọ. wọ́n sọ yóò fẹ́ sọ́jọ́. ẹ fẹ́ bo olóòtítọ́ mi sáré òṣèwé ìwọ mọ owó kìrìkà wà ní ẹsẹ̀lẹ̀ wà bẹ̀rẹ̀ orí ọjọ́ dànù ọba dànù kò tẹ̀sí ọ̀tà ọ̀gá tẹ̀sí owó ẹ̀yà máa bọ̀ wí wà ní lókè ẹ̀ bá tó fọ́ tẹ̀lé sí ọ̀ọ́ lè ká ẹ̀kọ́ kúrò lè bí ọba ìwé ti di ọ̀tà ayọ̀ wọ́n dàbí ọdídé ìlú kan ní dàgìní dàgìní gbọ̀rọ̀ ní ìlú hundred gẹ́ọ̀ yìí wọ́n ní èèyàn mọ̀ọ́kan báyìí ó mọ̀ọ́kan báyìí láì ṣe wọ́n dẹ̀ máa ń ju ọrùn wọ́n máa ń wọ góòdù tó bá sọ sọ́rùn bá wọ́n pa ah, àyífá mi ni ọ̀tá àwọn náà bá dẹ́kun yẹ inú ẹ káwọn náà lè gẹ̀ẹ́tì tá a bá dé yàbá á rí àwọn tó ń talẹ̀. martin ní lọ́dọ̀ mo fún mi sùn yóò rí bí mo ti rí. sísá hmm? fine girl. dárò oríṣiríṣi tí ò sí o inside life oríṣiríṣi nǹkan ló ń ṣẹlẹ̀ ga as they see me they dey ga pa oya na. ọmọkọ tó ṣẹlẹ̀ o fine like oh, fine gan make up ẹ sweet ọmọ tó fine zẹ́zì gẹ̀. ẹ nígbà wàá mọ̀ ẹ̀ pé mo rẹwà kílẹ̀ tẹ́ ẹ kéyìn jáde tẹ́ ẹ̀ ń sunkún. má bínú jàre má like seriously oh, fine gan oh, fine Like, but nǹkan tí mi ti kọ́kọ́ rò tẹ́lẹ̀tẹ́lẹ̀ ó ní wèrè kan tó wà ní third street ó mú ti kọ́kọ́ rò. bẹ́ẹ̀ sàn ìyá rẹ̀ wèrè èmi rò pé ń wéèrè ìyá rẹ wéèrè. ṣùgbọ́n èyí tí kò tó jọ nìyẹn ṣé mo máa parọ́. sóríire ò burú gbígbẹ. ẹ but. gbígbẹ ọdún gbígbẹ kò tó jọ nìyẹn make up ẹ kò jọ mi ilé tó gbé sórí o gbé sponge sórí o pè é ní irun. kẹ́ẹ̀ni kẹ́ẹ̀ni òun lè tí wọ́n ti ń ṣe yín owú ló fẹ́ pa yín hmm. torí pé mo rẹwà jù yín lọ hmm. n ti ń ka yín láàrùn. yes ó rẹwà gan like ó fine gan wọ́n ló fine jù. <laughs> pẹ̀lú pò tó gbé sórí yìí ó rí gbọ́dọ̀ bíi pọ́ọ̀tì ọmọ kókó ni. sori makeup ẹ lipstick ẹ wig tó gbé sórí o look like wèrè thought trip tó actually sọ ẹ. sórí ìwé gbígbẹ sí ẹrí ẹjẹ sùn kankan fún ẹjẹ nǹkan fún oyè yín dáadáa ẹ ẹ mọ yìí ni o àìmọye nǹkan ní sẹ́yìn bẹ́ẹ̀ bá mi yé owó iyebíye tí mo fi ra macaroni wig sí yìí hmm. lọ́wọ́ sẹ́límọ̀ ọ̀rẹ́ mi. Hmm ṣé ẹdùn ọ̀nà jẹ̀bi yín ní ìbéèrè kan ṣé bẹ́ẹ̀ méjì ṣe wà ṣe ṣe ṣe gbóge tó sẹ́lẹ̀ mọ́. àtọ̀ rárá o àgbóge ah, tó sẹ́lẹ̀ mọ́ because a ah, kì í ṣe wèrè. sẹ́lẹ̀ mọ́ ni èsè wèrè bó bá fẹ́ bá mi sọ̀rọ̀ mo fọkàn mo fọkàn mi mo fọkàn mi. taking help ẹ ó jọ wèrè. mo fọkàn mi mo fọkàn mi mo kò mi wéèrè mọ n tó fẹ́ sọ ni o máa sọ jẹ mọ́ lọ. má lọ ìdún máa wà lára rẹ má wọrí mo máa handle ẹ sórí irun ẹ. ṣé mo ní wo sọ̀rọ̀. make up má fi sílẹ̀ like ṣòro who fine gan she deals with better people but Shori wọ wọ́n tún wá bẹ́ẹ̀ pink purple. kò sí tó kàn. ṣọ́gbà it here and be make up gangan ló dúró sí ibà. ó gbé tí ìyá rẹ̀ nílé. ọba etí ẹ̀ wọ́n bá ṣọmọ ni. Hmm. wọ́n ṣọmọ ni they didn't slap. kí ni tó fẹ́ sọ mò boy? Shori, let me help life i'll give you a better What for? fọwọ́ What about mo bá mọ̀kànlómi wíìgì mi jẹ́ ah I'm coming. Let me actually do something. Ah, sister, eh. a kò mọ ibi tí ọmọ tàwa náà máa dé. A máa ṣàánú èèyàn gan. Gbogbo bẹ́ẹ̀ ti lẹ́ẹ̀dá tó tẹ́lẹ̀ wá látẹ̀kọ̀ tẹ́lẹ̀ wá láti gbogbo ẹ̀ náà. Ẹ̀dá tó sẹ́lí mọ́. Ọmọ bó ṣe rí. Ẹ ẹ wà tó mi. Ṣó ti kẹnu bọ̀ dírí? Ẹwà mi ní bí yín nú. Pẹ̀lú But ẹ̀ tó dàbí bí aṣọ̀ǹgò ló gbé sórí ni o, bóyá. Ah. Jẹ́ n gbé orí, kò sí but tó kàn. Ah, Bàtà skul ló tún wọ̀. Kí ló dé? Ilọ́ǹkà bedroom slippers tó tẹ̀ sí máa wà bí rọ́bà eh, slippers. Sorry, I'm going to give you this máa fún ẹ ní wíìgì yìí kò yọ ilé. wọ́n fọ́ sí wọn. kí ni tó fẹ́ sọ. mo fẹ́ kó ilé tó better like feel the tension. wo inú ti ń bí mi oh inú ti ń bí mi. Oh ọmọ ṣàngó ni inú máa ń bí àwọn ọmọ ṣàngó. kí ni ti ṣe. Ah, kódà ọ̀rọ̀ rẹ ti yé mi ó mẹ́kún mi náà ní làákàyè o fẹ́ gba ọmọkùnrin mi wíìgì mi òrìṣínà tí mo rà o fẹ́ sọ di pàǹdà sọ mi yẹ sẹ́ni mọ́ta fún un o lè mọ original wọ́n kàn fun, wa máa ṣe é lóore. mo take this kí ni ìfisẹ́ So fun fún mi ní kì í sí pé mo fẹ́ lò náà bẹ́ẹ̀ nígbà kan mi dọ́dọ̀ sẹ́límọ́ ná. o lè anywhere. o lajú tó sẹ́límọ́. àtọ́ gbàgbà. gbogbo ń tẹ́rù lẹ́ ń sè ẹ fẹ́ sọ mí dọ̀rẹ́ ni ẹ̀yin náà ẹ fẹ́ bá wọn lórí rẹ dòwò pẹ́ fẹ́ láwùjọ èmi èèyàn pàtàkì bí èmi àti sẹ́límọ́ báyìí <laughs> ẹ wò kò ṣeé ṣe torí ẹ lè dàrin wa rú. bẹ́ẹ̀ni bẹ́ẹ̀ni tètè máa lọ. ẹ lè dàrin wa rú. tètè máa lọ. ẹ lè dàrin wa rú ẹrú kíní kan dára dáa yìí. tètè máa lọ sílẹ̀. wo má bóyá mo fẹ́ lò ó n lè lò ó kò sí tí mo fẹ́ fi ṣe nǹkan mo tẹ́lẹ̀ sẹ́lí mọ́ náà. yes mo tẹ́lẹ̀ sẹ́lí mọ́ <laughs> kó má gbé gbogbo rẹ̀. ó ní ìdàtúnṣe gan wa. wíwọ́ gbẹ́yìn lọ. ó ní ìdàtúnṣe gidi gan. kò sí tó kàn pẹ̀lú ilé ah, ayé mi. aṣọ fọyín làárọ̀ yìí ṣá. kò lè fọyín. ó bẹ́ẹ̀ ló ṣe wú máa bẹ́ẹ̀ ló tọ́ tì mí lọ ó máa ní ìdùn o. ó bó ṣe wọ́n tra yín ìlú yìí eré pọ̀ lù yìí gan. mẹ́ẹ̀ẹ́dọ̀ àwọn tí. táwọn yàbá àpọ̀sì bá wá sí ìlú ọmọ kó wọn gan. Ah, ah. bó ṣe múra. ìwọ̀n gan náà ló ní kí wọn náà wá sí kò wá jọ wọn gan. Sẹ́límọ̀ Sẹ́límọ̀ báyìí. kí ló dé kí ló ṣẹlẹ̀. kí lélẹ̀ macaroni wíìgì kí wàá nítorí mi ah èmi jọmí wíìgì lélẹ́ pẹ́ẹ́sì wíìgì ni spaghetti wíìgì sẹ́límọ́ ayé rẹ̀ ṣe rí báyìí ná o ò lè yí padà kọ́bọ̀ sórí ìwọ ló sọ fún mi o onípa bá ti ń sọ̀rọ̀ ti ń sọ̀rọ̀ padà o bàbá ti ń soge ká mọ̀ gapá soge ni o kí n mọ̀ kun gbogbo lẹ́ẹ̀dì yìí kí n mọ̀ kun ojú ó fira rẹ̀ ṣẹ̀ṣẹ̀ láì sèmi nítorí ọlọ́run hmm. torí ọlọ́run ní káwọn ọmọ english àwọn ọmọ èkó òun hmm, kí wọ́n rí mi ní ìtì ẹ̀ tí wọ́n á gbà wọ́n gbọ́ mo bá tún wá lọ sọ́dún èèyàn mo ní ẹ bá ń yẹ̀ wò ó nínú mọ̀kọ̀rọ̀ mi yìí o àtẹ̀lé ìtàn gbélé mi lọ́wọ́ èwo ń gidi ń bẹ̀ wọ́n ni à wọ́n ní pàǹdé olórí ibúlẹ̀ tó rà lẹ́nu lọ́wọ́ tó ní mọ́ gbé káàkiri tó ní mọ́ fi sóge kì í ó wá lọ sa wíìgì ó lọ sà látàn ní àmọ́ gbé orí kọ́mọdé lórí bíi ti pọ́ tọmọ ń sísọ lẹ́ẹ̀kan tó ń mọ́mọ́dì wọn mọ̀ tán sórí mímìjọ́mí orí rẹ tí ọ̀run bá dé tọ́wọ́ ọ̀run bá tẹ mímìjọ́mí tọ́wọ́ ọ̀rùn bá tẹ̀mí mi jọ mí mo mà rí lọ́jà ìmọ̀ràn mọ̀ ni ìmọ̀ràn mọ̀ ni. sẹ́ẹ̀lì ìwọ ìwọ ìwọ ti bá tiẹ̀ jẹ́ ó lè yí padà sómi pé tẹ́lẹ̀ náà yìí fẹ́ràn rẹ̀ ìgbà tiẹ̀ rárá lórí ìrọ̀ ìná ni kó o mọ fi búrẹ́dì kó o mọ fi kó wa lómi ọbẹ̀ jẹ́ sọ wá yóò tiẹ̀ ti wá tó gẹ́ẹ́ báyìí ó rí búrẹ́dì fi kó mi lómi ọbẹ̀ jẹ́ mọ́ o rárá mi. Hmm, kì í ṣe pé n lè fún ọ lówó rẹ àmọ́ yín ṣẹ̀ṣẹ̀ ọ̀dà rẹ̀ ní online ni àmọ́ mo dàwó rẹ̀ padà sọmọ pọ̀wọ́ wọn náà mo ti rà. ṣé online ló gbowó lọ́wọ́ mi. Eh, àwa méjèèjì náà la jọ gbowó lọ́wọ́ rẹ̀ ẹ̀mí bí èmi lèmi kò fún wa àmọ́ wá kó lè fẹ́ mi ó ti wá dọwọ́ wọn. síbí wọn ló kó fún online ó yà kìtàn bóyá owó tèmi lèmi fẹ́ gbà kó sí tó kán hmm, mi ìbẹ̀ gbọ̀ǹkankan. kò sí wàhálà bàbá ti lóòdù odò owó online tẹ́ pé owó ọwọ́ mi lọ fẹ́ gbà kéyìn mọ́ kéyìn mọ́ kéyìn mọ́ hmm gbàngbowó mi yọkọ mu rẹ o. wọn gbọ́ mọ yọ o mi ṣe pákéjì kò sí nǹkan kan láyé àmì mi ṣe pákéjì mi. ọmọ tí ó ṣẹlẹ̀ ní sùúrù ó yá ìfọ́ nìsín ìfọ́ nìsín dúró dúró balance dúró lórí ẹsẹ̀ rẹ jẹ́ wọlé kí n fún ọ lówó rẹ. a ní o dúró báyìí ná dúró mọ̀ bọ̀ dúró mọ̀ bọ̀ dúró mọ̀ bọ̀ ọmọ mi o dúró mọ̀ bọ̀ dúró mọ̀ bọ̀ dúró mọ̀ bọ̀ sẹ́límọ̀ mo ti wá olóṣèlú ọmọ sẹ́límọ̀ yìí ojú ọ̀tún àrísorí láàrin èmi àti ẹ ìjà ẹsẹ̀ bẹ̀rẹ̀ mò ń lọ kí mu ọ sẹ́ni mọ́. ṣé bẹ́ẹ̀ ra wọn òbí tóbi ṣé bẹ́ẹ̀ ra wọn òbí tóbi fọ́ọ̀mù bá jọ ṣòkòtò àjọ kìjì pa ẹ wo bàbá ẹ wo màmá ẹ wo ẹ̀gbọ́n sẹ́límọ́ ẹ wá wò ó sẹ́límọ́ gbogbo wọn kátikàti kọ́mẹ́dì yìí ẹ̀yìn. ọmọ òdúdú sí ni wọ́n rà ní ọmọ obìnrin. ẹgbẹ́ ní burúkú òsì lọ lẹ́yìn èmi ọmọ ọkọ ẹ̀yìn ọmọ mu ẹ̀ mọ̀ parẹ́ kí n ti yín bí n bá ń gbélé ẹ lórí kí n ti yín kí lọ́kàn yín. ó ń tàn kan tó dà fáwọn ọ̀rẹ́ ẹ̀ and you're saying you're doing good thing ó ń tàn sponge ẹ̀ fún wọn the head so fucking tango like ó tango gan. èmi ọmọ tá gbogbo orúkọ ẹ̀ ń tẹ́ ẹ mọ̀ sọ̀hún wíìgì gidi lèmi máa ń torí dínà mọ̀ ni èmi ọmọ tá tango wíìgì macaroni wíìgì mọ̀ mọ̀ ń tà. <laughs> Okay, no, Indomie week, sorry. No, macaroni. Indomie. No, Indomie. Indomie week. Indomie week ló tà fáwọn mi. Tí ipò ògùn ọmọ anything. It's hmm. a sponge hair, calling it macaroni. macaroni week. Yeah. <laughs> At the end of the day, ó tún wá fún that stupid thing To fi ko ẹ̀ kọ Balenciaga. Hey, hold on. Ah. I'm still talking. Oko kọ Balenciaga or whatever sí fún Hey, Ẹyin bá ní ẹyin Balenciaga tó Really, pẹ̀lú fóònù so ọkọ ọdà ẹ kíní ló ti ra èjì òkú àwọn bíi bíbẹ ló ti ṣe bíbẹ ni. ẹ ìgbẹ́nu burúkú sọ. no you said you order it tó bá order nǹkan o máa actually go online to make an order so báwo ló ṣe order ẹ. ẹ nínú fóònù tí mò ń lò just stop it guy see you're like this and by the time tí bá crush ẹ crush you can't do me shit à ń ṣẹgbẹ́ that's real please i don't know interpret there. má serious lórí ọ̀rọ̀ ẹ bó ṣe wà yìí jẹ́ ǹsọ̀kan fún nǹkan tó sọ fún ẹ rè eh. ṣé ó gbórí burúkú tó ń ṣe kiri nínú ìlú tó máa ń sanwó tòwòrò bí ẹni tó jẹ lótò káàkiri nílùú má ṣe dọ́dà wa àwa máa yẹ̀yẹ́ ẹ̀ ni o gbogbo òṣì àwa lajú jùlọ ikọ́ tó ń ṣe yìí lọ o. ẹ bá ẹ wá ẹ̀mí ẹ̀ lọ ẹ̀ sì wá ya rédíò mọ̀ àsọ̀rọ̀ mọ̀ gbèsè ẹ̀ wọ́ báyìí èmi lẹ́sọ̀ gbogbo ọ̀rọ̀ tó tó bá ń sí o ń wà di ẹ mọ̀ àwọn ẹbọ rẹ òru yìí ni wọ́n fìyà jẹ yín débi pé ẹ mọ̀ gbọ́ gbì gbì ẹ ní mọ kókó ibi títí ń wá. àrà lè máa sọ tójú bá rò. wọ́n tó ní ah. bíbí ẹ̀bọ̀rọ̀ rí bíbí. ó ní gòsì máa yọ sí wa. ṣáwa ṣé oh, mọ́ṣúárì là ń gbé ní gòsì eh, máa yọ sí wa. ghost ghost ẹ mọ ìwọ làánú rẹ ṣe mí. ṣé ra tu àwọn tó ń kó mọ́ra. kí ló fẹ́ ṣe fún un. Hmm. kọjú sẹ́mi kọjú sẹ́mi má sọ pé òun kọjú sẹ́mi. má jẹ́ síwọ̀n má yẹ̀yẹ́ oṣooṣì ó náà ń ṣorí bó ń ṣorí. ọmọ ọkọ làwa náà kó tó gbá lọ sẹ́kọ̀ọ́ wọ́n fẹ́ máa tó bá ṣe rárá máa jẹ́ sí ṣẹlẹ̀ ń gbé ọlọ́run standing farm ìwọ làánú rẹ ṣe mí dùn ní tí ń fi ojú ẹ rí mọ́ńkẹ́lẹ́ àbí kí ló kọ́ tiẹ̀ ẹ wọ ẹ̀yin méjèèjì mo pàlù fún yín bẹ́ẹ̀ bá ń gbọ́ mo pàlù yín ṣe ségè mẹ́wàá fún yín ẹ rí i pé mi ní ilé ikú olù lẹ́yìn lẹ́yìn ẹ mọ̀ wọ̀ rí. Ah, ní ìtí ìfojú yín rí ẹ mọ̀ èmi tẹ́ champion lu yìí èmi champion gbogbo lu pátá champion wọ́n máa ń fún mi ní kọ̀tún bíi mọ́tò tún lè fi ká fún mi ìṣọ́gbà àwọn ọmọ ìdí ìjà wa gba gbogbo ayé mi. kò láfiwé kò láfijọ ọ̀pọ̀ ọlọ́mọ àpọ̀. ẹ wo tiẹ̀ dá báyìí ẹjọ́ sẹ́lí mọ̀ mọ́ wá fi sùn yín àbí kílẹ̀ ń po kọmọ tẹ́ bí ọmọ òfò ọmọ àdánù tẹ́ bí tẹ́ ẹ̀rù pẹ́ bí mọ́. ẹ wo wo wo ibi tó dé o tó. ẹ mọ ni ọlọpàá èwo tèmi amúni jẹ amúni owó lókun ò ní bọ́ńbẹ́ jẹ́ n sọ kankan kan fún ọ. téèyàn bá ṣépè bí kan téèyàn ṣépè bí kan tó ti yọ àtẹn tó ṣépè àtàwọn tí ń bẹ ń bẹ gbogbo wọn wọ́n jọ rú ìwọ lọ́wọ́ nìkan rẹ̀. irọ́ ló pa ẹ ń bá wúwe pèlèpè mú ọmọ rẹ wúwe pèpè ó sì mú. ọ̀dà ọ̀fẹ́ gbọ́n tó ṣe ọmọ rẹ ó bá ọmọ tèmi ó sọ fún pé bàbá rẹ ò ń yálè tí ẹ bá ṣe pé ọmọ tèmi jẹ́ ọmọ ọkọ tí ò kí ń sọ máa lè tẹbíyà rẹ̀ ni ó sọ fún ìgbà tọ́lọ̀ wọn ṣàánú mi ó ní èmi lọ́mọ mi kọ́ wá bá tó ní ẹ̀yìn pẹ́rẹsẹ̀kẹ́ o sẹ́límọ́ ní ẹ̀yìn dádì mi ẹ̀yìn yálé o ìbò sẹ́límọ́ ti wá rí mi tó ti di pé mọ̀ ń yálé. mọ́sálásí ọlọ́nkẹ́ mi ló ti ń kírun. ni mo ti ń kírun. nínú àná lọ́lọ́run ti ah, kírun. ẹ ẹ̀rọ mọ bí o. kò jẹ́ sọ kankan kan fún ọ. sá ah. ọ̀sọ̀ fún ọ̀yà rẹ̀. tá a bá wí tá a wà bá rí tá a bá wí ajá kẹ̀kẹ́ bọ́ tì í. tá a bá rí nǹkan àwọn ọmọ gòsìlè lójú rẹ. ṣé yóò kúrò mọ ni. ẹ sọ ẹ fẹ́ sọ mi pé ẹ̀yàn lè ẹ̀yin ò lè ẹ wojú mi kẹ́ sọ mi pé ẹ̀fẹ̀ mọ́ ò fẹ́ àbá sákì ẹ̀ fẹ́ mọ́ ti ọkọ. ẹ sọ mọ̀ ọmọ yẹn lọ́kù ọ ẹ sọ mọ̀ ẹ̀yin tẹ ẹ̀yin lẹni ẹ máa gbọ́ gúdígúdí wọn ẹ̀ta mọ̀dí mọ̀ mọ̀ sí. ṣé ẹ fẹ́ yẹ lẹ́kọ̀ọ́ ẹ tún fẹ́ parọ́ yìí tí mo rí yín láyè gbá mi. sẹ́ẹ̀lì mọ́. sọ́ọ̀mù kó ti sọ fún mi jọ̀kọ̀ pé ẹ̀kọ́ gbóná dàjò lẹ́sẹ̀ níbi tó ti ń yọjú níbi wíńdò tí wọ́n ti ń dáná lẹ́sẹ̀. ẹ wá lè fi bẹ́ẹ̀ ni. ọ̀rọ̀ lọ́rọ̀ ni ó pa gbogbo yín ìwọ wà ń bẹ ojú rẹ rí kòrò ojú rẹ rí ẹ látòní lọ ìrìkúrì lókùn títí tójú rẹ ọmọ rí. mo jẹ́ mọ́ sọ bẹ́ẹ̀. gbẹ́dẹ́ jẹ́ sọ fún ọ. Hmm? Hmm? afẹ́ gbọ́ pé nígbà tí wọn náà bá yá yìí mhm. tó yàn títí títí tí tó ọdọkọ délé dálé mọ eh? tó ti yọ tí wọn ránṣẹ́ sírù wa yìí pé pé à ọmọ tí ń kọ bí àkùkọ tó tó ọ̀nà pọ́ńtọ́ tó ti yọ ìwọ ìwọ ọ bọ̀rọ̀ rẹ débi kan. wò ó gbọ́ mi dáadáa kìlọ̀ fún ọmọ rẹ tọ́wọ́ bá kìlọ̀ fún ẹnu òròfó ní pòròfó ẹnu rẹ̀ ni ó pa. abẹ́ rẹ ni ó pa wọlé abẹ́ rẹ ni ó pọ̀ tó ti yọ omi jẹ́ ìwèrè tó ń gbé kí tó ń yan kìlọ̀ níjọ́ tí ọba kálẹ̀ mọ́ ọ lọ. sọ pa alákòjọ ni a iná ni wọn pàwọ náà. báyọ̀ lọ́rẹ́ náà tó ọmọ mi ò mọ̀mọ́ náà mú. iye yìí ẹ bá ti wá ẹ bá ti ní sẹ́yìn ìwèrè kan lọ́wọ́. yóò bá jáwọ́ lọ́rọ̀ tèmi ọkàndínlù. ẹ dákun ẹ bá mi ti sẹ́yìn lọ. tọ́mọ̀ mi bá kàndínlù yọ ọkàndínlù oyin bẹ́ẹ̀ ni mo sọ fún ọ. àjọ mú nǹkan lẹ̀ báyọ̀ lọ́rẹ́ náà tó tá a bá ní sẹ́yìn fọrùn. lẹ́mú pàmìrún gbàmí àgbàdo orí nǹkan wọ́n sọ̀gọ́ píú. àbíkà kan lẹ́yìn. ẹ kí ni gbogbo wà láyé. kí ni ọ̀sẹ̀lẹ̀ ni pé ọmọ rẹ ti ń dàbí ọ̀ràn sálímọ́ ń dàbí ọ̀ràn wọ́n mú kó mbẹ́ tí ò rí ìsàpọ̀ rí bẹ́ẹ̀ yàrá tiẹ̀ rí nǹkan ẹ bá mọ̀ ọ́ dà á lẹ àbí ìpàbẹ́ lọ́mọ. ẹyin gan pápá gan wà láyé pọ̀ ẹ̀yin gan fún ẹ̀yin gan ẹ ti ń dojú tì mí báyìí lórí tó bá kí ṣe bẹ́ẹ̀ kẹ́ máa gbàwé kí gbogbo àdúgbò kẹ́ lọ́ máa gbàwé ẹ̀kọ́ kẹ́ máa gbàwé gbogbo ẹ̀ka. báńkọ ìyá sẹ́ni mọ́ báńkọ bó ṣe ṣẹlẹ̀ kọ́ ń wo bó ṣe ṣẹlẹ̀ kọ́ ń wo ṣẹlẹ̀ tó kúrò bíi pàṣákì pàṣákì ìyẹn lè ó mọ̀dí lálẹ́ lálẹ́ gbá mi ó sì tún yàn yẹ ẹlẹ́kọ̀ọ́ bàbá aládìẹ lè jẹ́rìí sí i. láyéláyé láyéláyé láyéláyé tọ́mọ mi bá ti tó lọ́kọ èmi fúnra mi máa fi lọ́kọ kí sẹ́yìn lè máa sọ pé kó lọ́ọ́ fàgbà àgbà yìí kó ṣe kọ́ arúgbó ni yóò fẹ́ arúgbó ni wọ́n ní ọmọ rẹ ìsọtọ́jú rí o tó wọ́n pa ládùúgbò wọ́n pa mélòó bí. sẹ́límọ́ sẹ́límọ́ lóde kódà nǹkan burúkú nìyẹn wọ́n lọ lọ bàbá ní bàbá kojú ń dùn. a ah! ní bá ń kọ́. ọ̀yà ìwọ ẹni ẹlẹ́wọ̀n ẹjọ́ máa fa òtítọ́. ẹjọ́ máa ṣe gbàbírí àlà nígbà tó o rọmọ rẹ tó ń tọ̀ wẹ́nu mi wẹ́nu mi sọ̀rọ̀ wẹ́nu mi kó o fi gbọ́ tí mò ń sọ. egungun bá gbẹ̀rẹ̀ bá gbẹ̀rẹ̀ o lórí yòókù. wọ́n lè lọ bá òkúta wẹ̀rẹ̀ fún mi. alámọ̀. ẹ yọ̀tọ̀ fún ẹkùn orí ìtàn ìyàwó ọ̀pẹ kí o lórí ìyàwó ọ̀fẹ́ sí olórí. ṣèṣe sálí máa kiri ṣèṣe sálí máa dáwọ̀ sọ́dà níbo ti gbóyún sálí máa wà ọmọ àlè lọ́bí fún bàdá mi yíyọ sí àgbo rẹ̀ pọ̀ nulẹ̀. ẹ wo ẹ mọ kó tó bẹ jẹlẹ. kí ni. lórí ni mo jẹun alábọ̀dé ayélujára. ṣé ẹ Tani. <laughs> Like. Yay! Oh, dúró dúró dúró dúró. Ṣé mo ní sùúrù ni? Ní sùúrù. Ṣèǹtì ẹ mú like ìbọn lójú tẹ́sí ẹ̀tí náà. Àlọ́ ẹ̀rọ ẹ̀rọ ẹ̀rọ mi. Bẹ́ẹ̀ wọ́n mi. Bẹ́ẹ̀ ló wà wá bá wọn. Mati. Àlọ́ bá wọn sọ̀rọ̀ ìlú ẹ̀dùn wọn. Tọ́ọ̀bù. Wọ́n bá wọn sọ̀rọ̀ ìlú ẹ̀ náà. Ibi ìlú ẹ̀ níbí báyìí. Don't talk about ìlú. Don't fucking talk about ìlú. Ìlú kọ́ lélẹ̀ and sell Selimo said it that girl sell it ah. ó sọ pé wọ́n máa máa léwọ́ ó sọ pé wọ́n máa máa léwọ́ ah, olùwà god i banned you spirit of ghost you spirit of ghost i banned you spirit of ghost i banned you wọ́n lọ jí sọ sọ gbọdọ gbọdọ gbọdọ gbọdọ. Jésù ọ̀rọ̀ ọ̀rọ̀ mi. Ẹ jẹ́ bẹ́ẹ̀ rí. Oh my goodness. Jésù! Ọlọ́run ẹ̀mí mímọ́ o! Wọ́n ti dára jà lọ́wọ́ yìí. Ah. Ṣé ń bá àǹtí wa Sẹ́límọ́? Àǹtí wa Sẹ́límọ́? Gbogbo ọ̀rọ̀ náà ń lọ. Kò sóhun tí wọ́n lè sọ. Bìkìdá ọgbọ́n pọ̀. Àǹtí champion àbá wa ni. See, Bolawa pay like, like seriously true to a lot of people say one small oh that was long but now it's down like see see No, no, no. No, no, no. No, no, no. No, no, no. No, no, no. No, no, no. No, no, no. No, no, no. No, no, no. No, no, no. No, no, no. No, no, no. No, no, no. No, no, no. No, no, no. No, no, ẹ dìde jàre wo ni ìkúnlẹ̀ wèrè. so so ẹ ẹ mo mo mo hope pé àwọn àjọ náà yẹn kò ní máa lé wa mọ́ kò ní máa dà wá láàmú. kò ní máa jókúta yẹn mọ́ very scary like this is the week like ṣe. èso àlà wọ́n máa ní jẹ mo tẹ́ ń kó wa yìí ni àmọ́ bóyá original ni. original ni. frontal like frontal. yóò ṣe mọ gbọ̀n bí ewé ojú omi nu fada ẹ̀ fada ẹ̀. sọ ìbò ó wà jọnú ìfẹ́ gbé bò. o fi ṣakọ bó ti mọ lára ni ṣùgbọ́n compose yourself wọ́n sún ìbò. ok ok mo mọ̀ bóyá wọ́n máa like àwọn àjọ ní máa like bàtà yìí. mo mọ̀ bóyá àwọn ìbọra lè wọ white. ó fine ó fine ó fine ó fine. Mm. bàbá wọ báyìí ó máa ń dúró lẹ́sẹ̀ wà bàbá wọ lé. kò fún àwọn ọmọ sí ẹ̀bọra. bàtà yìí. ayò ni ayò ni àmọ̀tẹ́kùn rèé. yeah like like animal skin. ó ṣe àmọ̀tẹ́kùn animal skin la máa ń pè. tó o bá tó o bá tún yẹ sọ ìní kí di ògbé ọkọ fí ọbí pépà kó lọ rẹ jọ síbi kan oníkó ọmọ sọ Yorùbá mọ́. ash god. àbúyá yóò ṣàìsí àwọn ẹbọra báyìí. no ma try ṣé ṣé kì í ṣe máa kó wọn jáde. ẹ ó ti tó ti tó ti tó mọ ẹ mọkùnrin kó nǹkan kan ẹ ok aṣọ everything Is it? ẹ wo ò ní bínú ni sórí èmi mò ń yálé gbé lọ́dọ̀ ẹ̀ lẹ́kọ̀ọ́ ni ó ṣẹ̀ṣẹ̀ wá ní kí n tẹ̀lé òun wá sí ìlú àwọn mi ìdààmú pé bí ìlú wọn ṣe rí rèé tó dẹ̀ máa wọ̀ nǹkan tẹ̀mí kó wà kò pọ̀ ó lè kéré ṣùgbọ́n owó ẹ̀wọ̀n tó máa wọ wíìgì mi ṣẹ̀ṣẹ̀ ṣe ní bí ábí. èmi ò rojọ́ ó mẹ́fẹ̀ẹ́jọ àsán ìyálé gbé ni gbogbo akọ òfò àsán ìyá ìsádọ̀ rẹ̀ ló ń yá gbé ẹ̀sán àkọ́ onípàǹtí mo rí sí. àní ṣe bẹ́ẹ̀ mọ́ ọmọdé ò ní jẹ kó má ra lọ́wọ́ abẹ́ ẹ̀kọ́. má sọ òyìnbó tó máa. filẹ o ìwọ filẹ o eh. ìjẹ ò gbẹ yóò lọ gbé ọkọ gi. Eh. má jẹ kó bí wàá kọ gi tó ọba máa eh. fi bọ́ọ̀lì àmọ́ afọ pẹ́tẹpẹ́tẹ. ó kún kọ ẹ̀kọ́ kí tún ni. ṣé àwọn ìbọra yẹn ò ní wá disturb àmọ́. ẹ bá ti ṣe nọ́mà. a ti ṣe nọ́mà. ẹ dá ilé ń bẹ̀ báwọn ẹ sì mọ́ kọjá gbogbo bẹ́ẹ̀ tí múra ẹ mọ̀ múra bẹ́ẹ̀ mọ̀ gbogbo tó tò sọ́wọ́ tẹ́ tò ẹsẹ̀ yìí ẹ mọ̀ múra bẹ́ẹ̀ mọ̀ bẹ́ẹ̀ bá ti fẹ́ múra bẹ́ẹ̀ ẹ kọrí ìlú èkó èmi champion nù ìlú yìí. no no no no no ẹ bọ̀ àní máa wọ̀ mọ́ àní wọ̀ mọ́. ẹ bọ̀ ká wọ́n yín bá tẹ. àní wọ̀ mọ́ àní wọ̀ mọ́ ẹ ṣe. ẹ máa lọ. gbogbo nǹkan oṣù mẹ́sàn-án gbọ́dọ̀ rí gbogbo bàtà kó di bàtà rọ́bà. àní múra bẹ́ẹ̀. ẹ bá ti dé pẹ̀lú rẹ̀ mọ́ múra bẹ́ẹ̀ ẹ ṣe ẹ ǹlẹ́ o. jẹ́ ká lọ fi sílẹ̀. sẹ́límọ́ a ti ń lọ o ó ṣe ojú òní tí ẹ o oníṣubú dànù. sẹ́límọ́ hmm? nǹkan lè sọ bínú mi ṣe dàn tó lónìí ni o torí ìyẹn bá gẹ̀ẹ́sì náà mi ni ọ máa lọ torí ìyẹn ti ń lé ọkì nísìn ilẹ̀ ta sí. ọ̀pẹ́ ń gbà mí tí yẹn bá ti ń wá kí tipẹ́tipẹ́ bá lọ tí yẹn bá padà lọ rí lọ́wọ́ ẹ̀rọ inú yẹn kẹ̀ máa ṣe yọ máa dàdàn ṣìrìnṣìrìn ni ngbà kan ọkàn kan wọn máa sọ fún mi pé kì í ara mi o ọkàn tí ń wí yìí ọkàn tó tàn mí jẹ ni ngbà máa tí o kò fẹ́ ń wà o ìdí fi fi ní kí n bẹ ní mi fún ọ ohun tí ń pé kò jẹ́ ohun kó jẹ́ egungun ha mi kó jẹ́ alábàárò mi <laughs> olùbádámọ̀ràn. lédè kan báyìí ní opó fẹ́ fẹ́ mi. Ah! <laughs> o sì jáne <laughs> ọjẹ́ náà pa ohun tí ń bà mí lẹ́rù ló wí kẹ́kẹ́kẹ́ ni. àánú rẹ ní í ṣe mí ṣó ah! o lè gbẹ́rù tèmi báyìí. ẹrù ah! kí ló dé tàí lọ́rùn ẹrù kọ́ kí á ní wàhálà kí lọ fẹ́ gbé tí n lè gbé. kí máa ṣe yín mo mọ̀ ń bọ́ ọ sọ. kí á ní. <laughs> ṣé ìwọ ìlú lọ́sọ̀ o lè ṣètọ́jú mi. owó ah, ah. <laughs> àyà mi ti yára já ṣètò owó ebi díẹ̀ díẹ̀ díẹ̀ ní máa ní máa fún olóńgbò àti èsè kìsì ní ànikínni <laughs> owó. ọlọ́run kádàrà pé ọ̀ràn ìdílé mi lọ́wọ́ nù. kí ló ṣe ìdílé yín. kò sí nǹkan kan kò sí nǹkan kan ẹ̀ǹká wá rí báyìí ní ìsìnkú mi àti ẹ ti ń fẹ́ra wa àbí. ọ̀ya màá já màá lọ lé. ká máa lọ kọ wá lọ ọmọ ẹdẹ mi. Eh, kí n tó wá lọ ọmọ ẹdẹ rẹ eh. ó ní ìwé kan tí wọn ní ara wà léèwé. léèwé àjákọ. àjákọ bíi ibo kèé sàjákọ ìwé kíkà ni àgíríkì mm. àti ti sáyẹ́ǹsì gbogbo ẹ̀ gbogbo ẹ̀ náà nìsín ẹgbẹrún kan ni. àwọn méjèèjì ní tọmọ tẹ̀gbọ́n tàbúrò ni wọn. rárá o wọn jọ ń gbé pọ̀ ni. Hmm. ẹlẹ́sìn dá mi lóhùn mẹ́gbẹ̀rún kan wá kí n lọ rè fi ra wé nígbà bá ara yòǹtà tó wá mẹ́rin tó kù yòǹtà láyé sàmọ́ pé o fẹ́ fẹ́ yàwó. Hmm. ẹgbẹ̀rún kan ní ní kọ̀kọ́ sẹ́ni sí àbí. dá n lóhùn ẹgbẹ̀rún kan dà. ṣé ni ẹgbẹ̀rún kan. bí láàfin mọ̀pọ̀ fẹ́ fẹ́ yàwó. èmi ò mọ̀ pé kankan kan bẹ́ẹ̀ ni hmm. èmi tiẹ̀ wo pé bó ṣe sọ̀rọ̀ ní sí o ẹ̀wọ̀n pé bómi bá bọ́kùnrin sọ̀rọ̀ yóò pé òwò yóò wá máa ronú síbi títí jọ́ márùn-ún pé ńgbà tí di jọ́ márùn-ún o ní ti ń bẹ ní ibo nìkan sí ni aṣọ ti ẹ lò lọ́bù ti wà yìí. ń dájọ ń dájọ ah, <laughs> nígbà tí ọbẹ̀ tó jọ márùn tó sọ tí mo sọ nísìn owó àjọ ó pé ó sì gbà. bí owó àjọba ti wá pé tó ti kàn wọ tó fẹ́ gbà pé mi kókó wàjọ fún mi ìgbà náà ní tò dọ́ lóhùn. àjọ ní sẹ bá lájọ tó lọ. mo ṣe bẹ́ẹ̀ tó nìkan sí ni ọ̀nà bá bá tún dáńgbó èpè ní. ẹ tẹ wá dún ní ìwé ni mo kàn án fẹ́ ṣe jẹun kókó nìyí bọ́ bá bá alábẹ́ amọ̀ sọ̀rọ̀ gbogbo bùkátà ọmọ wọn kò sọ̀rùn olúwẹ̀ bàbá nu wọ́n yẹn ó pọ́ lọ́rẹ́ ọ̀gbọ́dọ̀ tọ́jú àwọn ojú bíbá pa báyìí ayé kankan tó kú ni ẹ ìjọba tọ́jú ẹ̀ jù yóò kàn máa rìn kàkàkàkà àtọ́ni abá àwọn eléyìí sọ̀rọ̀ ẹ̀fọ́ sì lọ́ọ́ gbé kàn jẹ ẹgbẹ̀rún kan ó dé pé ń bá lẹ́gbẹ̀rún kan lọ́wọ́ àrùn ọ̀sẹ̀ méjì máa ń tán. ọ̀rọ̀ àwọn eléyìí ń gbọ́dọ̀ yẹn kọ́ ń bí agbọ̀n gá yóò bá yín mi jẹ́ ni. ẹ àwọn oníyì. Hmm. magaji. ọmọ yín ọmọ rẹ. Mm lọkọ lẹ́tà wa. ọmọ rẹ̀ àbí àbúrò àbábúrò wa. ọmọ ọmọ gàjọ ọmọ wa náà ni. ọmọ wa kó àbúrò wa ni. Ah. ọmọ ọmọ wa kó àbúrò wa ni. mo ti yé mi Kasali hmm. àbúrò yín ìlọkọ lẹ́tà wa wọ́n á ní kí n pe ẹ̀yin náà ká fi etí gbọ́ ogun tó bá wà bẹ́ẹ̀. ntọkọ nu rẹ. Hmm. ẹ mú wa kì í ṣe pé mi gan ò lè ka lẹ́tà ah. mo lè ka ṣùgbọ́n àwòrán tí wọn ò yà sí ni ni o jẹ ẹ mọ̀ pé àwòrán ni máa ń ṣàtọ́kùn lẹ́tà. Mm, bẹ́ẹ̀ mm. bẹ́ẹ̀ aláwòrán bá wà bẹ́ẹ̀ ni màá kà fún yín gerege ní ìsìn. lóòótọ́ ni ilẹ̀ mọ̀ bẹ́tẹ̀ náwó. lóòótọ́ ni kàṣálí díẹ̀ díẹ̀. ẹ kí lọ́mọ̀ ti náwó. òótọ́ lọ̀rọ̀ tó sọ sórí àwòrán tó ń wò ó mm. ní ṣàtọ́kùn lẹ́tà lóòótọ́ yóò ṣàpèjúwe bí nǹkan bá ṣe ń lọ. ó ṣe nínú mọ́gàjì. èèpo tí wọ́n á ránṣẹ́ pé kísà kísà ó dé yìí yóò sì bọ̀ wá kà yóò ṣàlàyé tí bàbá ah, ẹ̀mẹ̀ fún alẹ́ ìfún ẹ̀ ẹ̀ àwọn àfetí gbọ̀ mu a. fún mọ́gàjì fún mọ́gàjì fún mọ́gàjì. tí kísà bá ti dé yóò bá nìkan ah, kísà yóò dáa fún ọ. Eh, sórí àbúrò rẹ ló fi ìwé ìránṣẹ́ mo wá fẹ́ kọ́ ọ bá ń kà torí kàsálí tó wé kì í ṣe pé àmọ̀wé wíníwíní inú rẹ nìkan ló ṣókùnkùn sí. Si wọn sì yàwòrán bẹ́ẹ̀. àwòrán tí yóò sí bẹ́ẹ̀ ni mo sọ aláwòrán báwọn bẹ ṣe ń wà ní ìka ni. <laughs> ẹ ẹ magaji kí sátidé ẹjọ ká ẹjọ ká fún wa. kí wàá ní ṣé wọn ṣẹ̀ṣẹ̀ mọ ranjú mọ́ kínní kò tí ẹ yé mi bẹ́ẹ̀ rí kínní ó kà ẹ dákun sí ẹ ní torch light. wọ́n ní bàbá magaji wọ́n ní kí n yín o ó ti wú. ọmọ dáadáa. ó ti gbóhùn wá ti pẹ́ ni. bẹ́ẹ̀ni. ó ti gbóhùn wá ti pẹ́. kí ni òkèlè gbẹ́kẹ̀lé lọ ẹ̀sùn wásálẹ̀. wọ́n ní kí yín o èmi náà mọ̀ pé yóò kí mi ọmọ ẹlọ́mọ ọ̀hún ẹ̀sọ́ ló lórí abẹ́rẹ́ mo ti kọ́ wọn àràbàràbà òkúta ọkùnrin nù hmm. ó ti gbúrò mi ti pẹ́ ó di dandan. ṣé wọn kọ nǹkan mìíràn bẹ́ẹ̀ lẹ́yìn wọn ni kí yín ni ṣé wọn ò kọ nǹkan mìíràn bẹ́ẹ̀ ni. ọkàrí ọmọ dáadáa. wọ́n ní ìṣe yín pẹ̀lẹ́. ọkàrí ó ṣeun ó ṣeun àlàáfíà mo wà kó kó lára ọ̀tá mi le. wọ́n ní ṣe ara yín le. ó le ó le ó le ó le. ẹni ah, ọ̀rọ̀ wa lálẹ́. wọ́n ní ṣe wọn ọ̀dà yìí láàmú. Eh, wọn ọ̀dà láàmú àwọn tí ẹ sì fẹ́ dà mí láàmú lórí ọ̀rọ̀ ọ̀lẹ̀ tàǹsán jò ọmọ pẹ̀lú ilébí àti ti bá ní yanjú ọgbọ́n sínú. ọlọ́ọ̀tì yanjú èyí. wọ́n tún wá kọ nǹkan kan bí ọ̀rọ̀ owó. Hmm. ọ̀rọ̀ owó gangan ni. ẹ má bínú o ta ní ṣòwò. níbo ah. láàrin. kíni èmi mò ń ṣòwò. owó kíni. ṣòwò oníṣòwò ni mí. a ní sùúrù ta ni jẹ́ awo. èmi náà láwo. awo níyì ni. Eh, wọ́n ní gbogbo owó pátá hmm. táwo níyì ni i rise my case. àwo ṣe kéde. ẹ bá kára pa gbogbo owó ni ẹni wọn kó bá wọn níyì. aláyọ̀ la fi pàdé. àmì àmì àmì o àmì àmì o ẹ wo ẹ káre ẹ eh. káre ó ṣe wo. ìrọ̀lọ́kà kèé ṣe ìgbàláyìlá owó ni wọn àwọn oníyì sọ̀rọ̀ owó. ọ̀dà àrọ̀ ọ̀dà ó ṣe wo ó fi lé o ó kẹ́ o. ẹ̀jẹ̀ lọ wá ibi tí ọkà kínní fún wa. kàṣàlì ẹ̀bẹ̀ ìkan ògbé kan dagini dagini gbọ̀rọ̀ gbọ́rọ̀ ìkan ògbé kan sẹ́límọ̀ sẹ́límọ̀. o ṣe i. ìwà tí mo bá ròde sẹ́límọ̀. ó yá. sẹ́límọ̀ yà lórí tèmi dáadáa. ọpọlọ yóò ní jọba. ó ṣe é. ẹ kọ́ sẹ́ẹ̀sì ọlọ́run káyọ̀dọ̀ ìrèlè kan ní lẹ́sẹ̀ kọjú gbogbo lọ. Sí o. dáàlẹ́ bí ọ̀bà dáàlẹ́ yóò gbé pè. lórí tàbí tá wà yìí ẹsẹ̀ jẹjẹ ìjà lọ ìjà lọ owó ìmọ̀ ẹgbẹ́ ọdẹ ọkọ̀ jáyé rẹ lórí tí mo wà ń bá sẹ́ẹ̀rí gbogbo tí mo kó sí yín lọ́rùn bí wọ́n bá bá dẹ́ta tí wọ́n bá ti ń bi yín lérè pé kí ni ẹ mọ̀ ní ìfẹ́ gúúsì ìfẹ́ fọ́sàásì bọ́lọ́síágà. ìjà lọ ìjà lọ ìjà lọ ẹ má rún o ẹ má rún o ẹ sì sẹ́ẹ̀tì balanciaga o sẹ́ẹ̀tì àwọn báràkà lẹ́yìn. owó la sáfi gbẹ̀yìn débi. sẹ́ẹ̀rì ní ìsìn amúrabọ̀ ni gbogbo ń tẹ́ wẹ̀ mo expert tiẹ̀ ni o mo expert tiẹ̀ ni o mo expert tiẹ̀ ni o kìí ṣe pé wọ́n tẹ́ ẹ fún mi náà ni o bẹ́ẹ̀ bá fọ́ ọkàn bó ti wà ní ìsìn tẹ́ ẹ bá fọ́ ní ogún ọdún ní ìsìn kò lébó. bẹ́ẹ̀ ni irun dìsáínà. ìjà lọ ìjà lọ o òun bọ̀ wà kó tì í náà fún yín. ní kí ni kéèyàn mọ bá ẹni tó lajú rìn hmm. ẹbọ rẹ tọkẹ ẹbẹ mi rè. Hmm. Ah, ah. èmi náà sọ pé sẹ́kù méjì àbọ̀ tá a wá dá náà ni ó tó ilé ah, èmi náà wá rí i pé oorun dundun. oorun dundun. ẹbí rẹ tọkẹ tilẹ hmm. ẹbẹ mi rè mọkànlá kò dọrin ọlá rẹ náà ni. mọ́mọ́ ran àyà rẹ mọ́jì ọjà o ṣé ò lè já ṣé kókè. ọmọ tẹ̀rí ọmọ òsì ní táyé ṣùgbọ́n ká tó dé ni mo ti kì í lẹ̀ pé òde tá à ń lọ ẹ̀ òde tí wọ́n ti fìyàn sẹ́sìn ní. kẹ́hìndé wọn kọ́ ṣé kẹ́hìndé ò ní bóde. ṣé ẹ rí kẹ́hìndé ọgbọ́rọ̀ níbi tí wọ́n ní ọjọ́ kò sí ní ọjọ́ kò sí ọmọ táyé ni mo fẹ́ ran rí ìbọmọ dóde ṣùgbọ́n. mọ̀rìwọ̀ lọ rí egungun fọ̀. ọ̀gá album tuntun tá a ṣẹ̀fẹ̀ gbé jáde hàn mm. ẹ bá ń já sí wọn. ẹ wo bí ẹ wo bí ẹni sùúrù ẹni sùúrù a ṣe bá yín ṣe album kan. apá kejì ẹ ah! apá kejì ẹ. orin náà ló dé pé. Mm. Ah, ó yẹ fà. níbo ọ̀rọ̀ bí ẹ̀dá. bẹ́ẹ̀dá ò bá mọ ibi tó mí lọ ó yẹ kó mọ bí a padà sí o. níbo fisi ní na ọmọ rẹ ọmọ rẹ níbo ó wà dé màbá mi kí ni ah, kọ́lọ́ àbá ìlú ni bẹ́ẹ̀ rí ẹ̀gbọ́n ẹlẹ́nu bí abẹ́ ah, ìkan I ìkan dájú dájú gbọ̀rọ̀. This is serious. ẹ jọ kí lẹ kó sí. àwọn ah, fàkàsí àwọn ah, gúúsì bálánsì àgbàgbọ́ la fẹ́. I swear this people will not kill me. Wow, this is serious. Ìgbà wo lẹ tó máa já nílùú yìí nà? Wait, wait, wait, let me just say something. Ọmọ dànù. Balancia. You the welcome. Welcome. Orange. Instead of Balenciaga. Ẹ jọ kílẹ̀ kílẹ̀ kílẹ̀ pè ná. Balenciaga. Ọmọ tán. Ẹjọ ẹ máa ń tẹ ẹjọ. Do you know what you resemble? Kíni? Ẹjọ manicure ẹjọ illiterate. Bí ah, ah, ah! àgbọ̀ gbogbo nǹkan ọmọ gbọ́ literacy. Ẹjọ. Ọmọ ni literacy lẹ́nu rẹ. Ṣé wọ́n jọ? So wọ́n jẹ́ illiterate ni àbí illiterate gangan làwọn tẹ́lẹ̀ ẹ ẹyin ẹyin àǹtí ẹjọ́ náà bínú o ẹjọ́ ṣé wọ́n ń ṣe ọdún eégún lónìí ni. ààyè wúra yín wà láì. dákúndákúndákún bẹ́ẹ̀ ni orí ibú rẹ̀ sàn sásọ ṣẹ́gi tó wọ̀ ńlá sọ. ẹ bá ọkọ sọ. àbí ẹ jẹ ẹyin ẹ kọlọ ẹ jẹ mi rẹ kọlọ ẹ jẹ mi rẹ ẹ jẹ mi rẹ ẹ jẹ mi rẹ ẹ jẹ mi rẹ bàbá sí oró oh yọ sáàjà aláwo lójú wàhálà ẹ kò ní yẹ àwọn ọmọ ẹ. kò ní yẹ wọn. kò ah! ní yẹ wọn. ẹ tó tó ló kan ìlú táwa yìí. mo má bínú jáde jáde jáde. bàbá rẹ sẹ́gà obìnrin kàn mí níbi tí dò mí. dákun. láti sọ fún òde tá a lọ ó dojú tì mí lọ. ibi òde tá a lọ tá a lọ hmm. ẹran mélòó wọn kó fún ọ hmm? àti ráìsì òde hmm? wọ́tà tẹ́ǹtì dọ́gbọ́ anybody gbogbo wa ń ṣe kẹrin gàdìndín bá ń dìrì oúnjẹ mélòó ni ẹ gbé fún ọ àwo mélòó lọ gbà. òde ta lọ hmm. òde ta lọ hmm. àwo mélòó lọ gbé. lọ gbé fún ọ oúnjẹ tọjẹ. mẹ́ta. àmàlà láìsí. ọkọ fún mi làmàlà hmm. mo rí i pé àmàlà yọ̀ọ́ dàbí pé yẹ lè díẹ̀ bí mo ṣe jẹ́ tọ́mù pátì wọ́n wá gbé láìsí wa gbé jọlọ́fù àti fúráìdì wa mo jẹ. ọdún méjì. òróró pọ̀ nù yẹn ni o torí ìjẹ̀jì kọ́ mọ́ bàá dọ́là. olókùn ọmọ jẹ́ náà tó wà lẹ́lẹ́ kẹtọ́ ẹ̀ ṣe wà lọ gbé sẹ́mu wa sẹ́mu yẹn ló wà ṣe wà fẹ́lẹ́ bí etí. lọ́sẹ̀sẹ̀ wá jẹ́ lọ́ àmọ̀ kò fírì àbí. mo ti yọ ọmọ jẹ mu. olóúnjẹ ìyá ni ọ. o jẹ ẹgbẹ́ mọ́ lọ. bọ́ọ̀lù òbí ṣe lè jàwó mẹ́ta. èmi gan tí mò ń dáwọ́ nú ẹgbẹ́ ẹyọ kan ni mo gbà àtẹ̀ràn méjì ìtújẹ tán ọ̀tá mọ́nú láìlọ́ọ̀nù ọmọ ẹgbẹ́ yìí ló sọ bẹ́ẹ̀ fún yín. irọ́ ọmọ ẹgbẹ́ lọ́gbà ló sọ bẹ́ẹ̀ fún mi. ọmọ ẹgbẹ́ yìí ló sọ bẹ́ẹ̀ fún mi. ọjọ́ mò ń béèrè ọ̀npọ̀ aládé. ọ̀dà bọ̀dá aládé. sórí ọkọ tí wọn bá sọ ọrùn ní kẹ́hìn ọ̀tún ìwọ ni wọn bá sọ ọkọ ní méjì ìwọ ni wọn bá sọ ọkọ ní méjì aládé lọmọ mi ṣàgbọ́ tí yóò sùn ó dá mọ́gàjì láwọn fẹ́ rí wọn nísìn nísìn ká sì jọ mọ́ ọ̀bọ̀ ni. wọ́n ní mọ́gàjì wọ́n ní kí wọ́n pe ọmọ rẹ̀ alàdé kí wọ́n pè wá gbogbo ti dàbí ṣe dàbí ọ̀rọ̀ alàdé alàdé. Alade! fìlà bẹ́ẹ̀ ti gọ̀ ni. níbo ló dé sí. orí ni. orí ta ni. èmi ọmọ fún ọ. èmi ló dé. sọ́ọ̀sì fìlà bẹ́ẹ̀ lórí. níbẹ̀ ló dé fìlà bẹ́ẹ̀ ti. ẹ wá gbà mí. èmi ló dé tí ẹ wá ń pariwo. aládé aládé aládé. nítọ́jú ẹsẹ̀ lẹ̀ rí o. ọ̀rìn ẹ nǹkan ṣẹlẹ̀ ni pé wọ́n ní mo jẹun jù ní pàtì ìyẹn náà wá gbé oníṣẹ́ wa pé mo jẹun jù ní pàtì o ah, ah. wọ́n wá sùn. olórí burúkú sọ pé ẹ̀jẹ̀ ń jọ àwọn lòdì sí ẹ̀dáwó lọ́run ni. yóò ṣe eré ẹ̀rọ dàbò ẹgbẹ́ ló pè mí wọ́n wá ní ká mú àtàsímẹ́ǹtì lọ́wọ́. tẹ fẹ́ fi dirun. irọ́ tẹ fẹ́ fi dirun gbọ̀n ni. irọ́ dàda àdá sẹ́pẹ̀ náà ń sẹ́gbẹ́ sáwọn ranù ń sẹ́gbẹ́ ni. ẹgbẹ́ alájẹsẹ́kulẹ̀ wá sí àbẹ̀wò. ẹgbẹ́ alájẹtán. irọ́ ni o. torí yẹn jàjẹtán lọ tó ti yọ ẹ̀yin ni ẹ wá wá. kí ló dé àǹtí sógbẹ. mọ́gàjì sáà ní kẹjọ ọmọ bọ̀ nísìn nísìn nísìn. mọ́gàjì ní. bálẹ̀ ẹ ètò ọ̀kadà náà ọ̀kadà mọ̀jẹ́ rí ẹ ẹnu ọwọ́ mi yá lé. báà ní mọ̀jẹ́. bàbá rẹ ti kú ọjọ́gùn òye ẹni. mi ò mọ̀ pé sílẹ̀ yìí bí ẹ bá yọ sọ olùkọ̀bọ̀ náà nù. ẹ̀gbọ́n mi Àlàdé hmm? ẹ̀yin ni ẹ máa ń lọ tẹ́lẹ̀ ṣùgbọ́n ní èsè mi náà tẹ̀lé. o ti wíwì. ẹ tẹ̀léra yín hmm. ẹni òfòwò ẹni àdánù ẹ tẹ̀léra yín ẹ pàṣẹ fún jáde. ẹ̀yin ìyá wọ́n ní ẹ tó dúró yìí ẹ tó dúró yìí eléyìí tó dúró yìí wọ́n ní wípé mágàjì ó ní kí àlàdé ẹ̀gbọ́n mi kọ́ wá o kẹ́mi náà èmi náà wá tẹ̀lé àlàdé káwá tó lọ́dọ̀ mágàjì. owó ire o. àwọn ìfẹ́ o. àṣẹ ọlọ́sìn species ẹlẹ́dàá mi ọlọ́jọ́ òní ọmọ mi kàwé gan ọyẹ ẹ lọ. ọ̀dọ̀ ọlọ́run yóò wọ́n kọ́ lẹ́tọ̀ ni. ṣé wàá gbé mi súbúrú bá. ìjà lẹ́jàgún àbígbọ́n kò ní ẹ̀wà. ìwọ owó òdi àkà ni. ẹ kò sí bá bẹ̀rẹ̀ sọ́jà bọ̀dá mi kan bọ̀ kan lọ sọ́jà ni ilé ti sẹ́lá rẹ̀ òòrì tóbi. ẹ wò ó bá ti jẹ́ Tàbí òpè irú ẹ̀. Èmi kan. Èsì ibi èpo yìí. Má jẹ̀lẹ̀ ẹgbẹ́. Má jẹ̀lẹ̀ ẹgbẹ́. Ó kò jẹ́ pa. Wọlé lọ. Ẹ̀wẹ̀ wà. Ẹ̀wẹ̀ wà bá ti Èmi tí wọ́n wọ́n mi ẹ̀ nígbà tí dẹ̀dọ̀ rẹ náà máa kọ́ ẹni èlò yí o àtẹ̀kọ́ ni ọmọ gbàgbọ́. bàbá amákàjì tá à ń bẹ nílé. níbẹ̀ lè ah. àwọn ni wàá péyìn wá nílé ah. bẹ́ẹ̀ ni kò tí ì ṣe pẹ́ ẹsẹ̀ wọn. irọ́ ni ìtọ́ lọ̀rọ̀ tó ọmọ sọ̀n sẹ́límọ̀ ẹ̀ wò ó ọmọ nǹkan wàhálà mọ̀ pàrọ̀ o kí ni ìṣẹ̀lẹ̀ bàbá amákàjì jẹ́ ìmọ̀ tó mọ̀ torí ni wọ́n ní amú àwáyé ó lé o ó lé o. Ah. ṣe fẹ́ gbọ́ tọ̀ ṣe é gbọ́ wọn mọ́gàjì ti dé o lẹ́tà tẹ ẹ̀ka lọ́jọ́ sí lẹ́tà náà ni ẹ wá tún ká náà fi ni ẹ tẹ̀lé mi wá. lẹ́tà jò ni. mi ò mọ̀ mọ́ ṣe kọ́ bẹ́ẹ̀ bá sáré rẹ wọn. so wíní wíní. mi mọ. ẹ̀gbọ́n mi èyí hmm? ti bá wọn ka lẹ́tà rẹ. wọn bá wọn ka yé. kí ló mú yín. inú nínú ni. kò mú yín báyìí nígbà tá à ń bọ̀. Ah! ọgbà lẹ́sẹ̀ mú. káàwọ́ ah! ah, sẹ́lí mo mọ̀ fọlájọ bíbu ẹ̀ dákun mo bì ọ́ torí ọlọ́mú forí ìyá wa bì ọ́ ìwọ ni ọ̀rẹ́ ìbáǹkà wá bá ń sọ fún bàbá mi gàjì pé ìsìnlé pé ọ̀rẹ́ ọ̀tá mi sọ pé ìsìnlé sọ pé mo ti ìyá mi rán mi ń sẹ́ ìbílẹ̀ ìbílẹ̀ tà ní. ìwọ sí ìyàwó ka ss1 àbí. lẹ́tà wo ni ṣé aládojúkọ ni àbí èyí tí ah. wọ́n fi máa ránṣẹ́. wíníwíní tìlú èbó ni o kódà bọ́ọ̀ bá kà bó o sì fẹ́ júre tó o sì báyìí ọmọ àtọ̀ lẹ́yìn kọ̀ọ̀kan níbi báyìí ọ̀ ń tọ́lu wo ọmọ àpèrè ẹyọ kọ̀ọ̀kan wà máa tọ̀ báyìí ó lo lẹ́tà ìlú èbó ni ó wíníwíní ni bàǹkàrà kù àbó orí mi sọ ah, pé ah, orí mi wọ́n hmm. ah, hmm. wàá sọ pé tó bá ti dalẹ̀ kọ́ wá gbẹ̀ kọ́ ṣe ti gbẹ́ eh, ọmọ ìyá mi ọmọ fọlọ́run sìn ọ́ kà dáadáa o lẹ́tà àbí ìbò ni ní tí wọ́n bá wá fún ọ àjọ wa báàsì bàṣà ó ti yọ hmm. ẹ máa lọ ẹ máa lọ eh, máa lọ jẹ ẹ máa ò sẹ́lí mọ́ ojú mi ojú rẹ mo fọlájọ bí o sọ pé ẹ̀rí mi abẹ́ rí mi. àárín àbíbo àárín kẹ ọmọ ìyá mi ti bọ́ ọwọ́ ó ti lu gúdẹ. kò sẹ́ni tí o lè bún ṣé bẹ́ẹ̀ rí bàbá ṣé bẹ́ẹ̀ rí ẹ̀gbọ́n ẹlẹ́nu bí abẹ́ ìkan ògbé kan dagini dagini gbọ̀rọ̀ gbọ́rọ̀ ìkan ògbé kan sẹ́límọ́ sẹ́límọ́ ata olóṣòdì. Ah. eléyìí ọmọ ìgbàdùn ó máa wé sí owó mi èmi gbogbo ìgbọ́kọ̀ gbogbo nǹkan tó ń sọ ní ìgbà gbogbo nǹkan tó ń sọ mo fẹ́ lọ́ọ́ ràtà mo fẹ́ lọ́ọ́ ṣòdì àmọ́ àmọ́ gbogbo ọ̀rọ̀ kàtìkàtì tó ń sọ yìí wọ́n máa yẹ kí wọ́n dáhùn. ẹ ti bá mi o. kí ló dé. wọ́n na mí wọ́n ní mo ti kàwé tán. wọ́n ní mo ti kàwé tán. ta lọ́nà. wọ́n ní mo ti kàwé tán. tá ń sọ bẹ́ẹ̀ pírísípà ni mo sì ti lá alálà tẹ́lẹ̀ pé wọ́n lé mi kú ó léwe àsálà mi ó sẹ́ sórí farabalẹ̀ farabalẹ̀ owó ẹ̀mú mi ní skul yìí kò jíṣẹ́ fún wípé tó ibi tí wọ́n rẹ̀ dé o ò ti jíṣẹ́ débẹ̀ ó tọ́ kí ló ṣe tí wọ́n ní kọ́ ní bí bàbá sọ sẹ́lẹ̀mọ́ ọmọléèwé sẹ́lẹ̀mọ́ wọ́n dalẹ̀ skul yìí kò sẹ́yìn wọ́n gbogbo skul yìí kò sẹ́yìn wọ́n ṣàṣẹ́wó skul yìí kò sẹ́yìn wọ́n ṣe kọ́tísìmù skul yìí kò sẹ́yìn jọ̀ọ́ká yẹ̀ lọ́wọ́ ni ó rú ẹ̀mú ẹ̀mí ní skul yìí sórí ministry of education wọ́n ti sẹ́ni queries sí mi mo ò kọ́ máa sáàkì mi ṣùgbọ́n kó tó sáàkì mi kò sáàkì wọn náà bẹ́ẹ̀ ni. mo jù orí bẹ́ẹ̀ lára mi ní ó ṣe kókó tẹ̀ kálẹ̀ mi ẹ̀ ṣe wọ́n ṣe lára mi ní. èmi èmi èmi èmi èmi ẹ̀ pa sìgá èmi ẹ̀ pa sìgá ìmọ̀ kankan ni. sẹ́límọ́ sẹ́límọ́ lọ fún àpẹẹrẹ jẹ́lẹ́dẹ́ o bọ́. ẹ wo ṣá ẹ dàgbà jẹ nǹkan ẹsẹ súnmọ́ torí mi nìkan náà ni èmi nìkan ni wọ́n rán ní ilé ìwé ní fámìlì wa. àwọn ọmọ ìgbésẹ̀ tó bá ka sùkúrù yìí ni o bọ́ o kà kàmọ́ o o tó o lè tó kàmọ́ sùkúrù o gbọ́dọ̀ ọ̀rẹ́. ọ̀dà ẹ jẹ́ nkẹ́sẹ̀ súnmọ́ parí kí n gba sàtífíkẹ́tì ẹsẹ̀ súnmọ́ kí n kẹ́sẹ̀ sí ní àtìtù. màmá ẹ̀ ló ní gọ́fúnà sọ́kẹ́tì. kí ẹ bàbá ọ́fíìsì kọ̀ọ̀kan ṣe kọ́ mi. kẹ́sẹ̀ sọ́kẹ́tì pátápátá kọ̀rọ̀ kọ́ ni ọmọ rẹ lé. pírísìpà yín lọ sọ bẹ́ẹ̀. ẹ eh, kí ló dé tán wá fa gbogbo ilà báyìí tó wá kọ gbogbo nǹkan sí gbogbo olówó. wọ́n ní pé Sẹ́límọ́ ó ti kàwé tán o. àwọn tá ló sọ bẹ́ẹ̀ wọ́n ní pé níléèwé sẹ́límọ́ ó ti kàwé tán o olúwa wa àmín. nǹkan tó dáa náà ni wọ́n mú bá kàwé tẹ́lẹ̀tẹ́lẹ̀ náà ṣé bí kò ṣáà ti jáde kó ti ṣe freedom òun ni. àní principal wọ́n ti lé mi kúrò níléèwé wọ́n ní kí n máa lọ́lọ́pẹ́ mo ti kàwé tán. ẹ ń kọ́kọ́rọ́ làjọ sọ lóòótọ́. àní wọ́n ti lé wọn ní ọ̀gbọ́dọ̀ wà àmọ́ kò sí ìkàwé kò ṣe ìdánwò kò páàsì kò fẹ́ẹ̀lì ojú kan lọ wà. ó lè kúrè. sórí kó ti kó bá mi báyìí sórí kó ọ̀rọ̀ tí àbúrò bàbá ẹ̀ ń sọ àbúrò bàbá ẹ̀ tó ṣú mi lóko sórí kó ọ̀rọ̀ tó sọ ló padà ṣẹ̀mọ́ ẹ̀ lára yìí sórí bẹ́ẹ̀. níṣẹ́ wá ṣe báyìí ní ìsìn o. Ah mo ti fẹ́ kọ̀wé mo fẹ́ ti sọ lọ́fíìsì o. wò ó sórí èyàn á máa ro kárà kọ́ mọ́ ṣeé mọ́ bí ìsìn ọ̀sẹ̀ pé ọ̀ràn yẹn ìwé lọ fẹ́ kà kó ìrọ̀rùn ti dé yàrá ń bẹ láàrin ó mú sí ẹgbẹ́ lépa òní yìí máa bọ́ ọmú kọ́sítọ́mù oríṣiríṣi wa kò sẹ́tìyàn sẹ́tìyàn lálùbárí kà o àwọn tí wọ́n ń ṣiṣẹ́ ẹrú kínní ìbáyìí wọ́n ti ń kọ́lé wọn ra mọ́tò kò sẹ́tọ̀ náà upgrade lórílẹ̀‐èdè tá a wà yìí. ẹsẹ̀ sun àmú mọ wá. àmọ́ iye àlẹ́ tí òní wẹ̀ẹ́ rí ẹ àní sí aṣẹ́wó ti dowó ṣẹ́pẹ̀sẹ̀ báyìí. Ah. ọlọ́run ni jẹ́mi orí tẹ́mi ò fi mọ sí aṣẹ́wó ní ti àmọ̀ sí aṣẹ́wó bíi. àmọ́ sẹ́kọ̀nsì. ẹ wo sóúnjẹ wà ebi ló pa mí dé láti sùkú ah. sóúnjẹ wà. oúnjẹ bẹnu lè àbí ẹgbọ́ ó ní sóúnjẹ wà ebi wọnú kọ́rọ̀ mi ọ̀sá wọ̀ àbí kórè èkú ni. ẹ̀hún náà ni. ebi ń pa mí. ta ló rọ kúrú ẹ̀ ebi ń pa ebi ń pa ah. ebi ń pa àwọn ebi ń pa ebi olórí burúkú ò ló ń pa kó dé nígbà. ẹyà mi ẹjọ́ jẹun ẹyà mi ẹjọ́ jẹun. Eh, eh, má bú ẹ̀ṣọ́ o. bẹ́ẹ̀ bù sẹ́ máa bẹ́ẹ̀ bí àná yóò àmì ẹrù kọ̀dísà yìí o. Eh, kò láfiwé kò láfijọ́ ọpọlọ máa pọ̀ o ẹni bí ní làájọ ikú ń gbé kan bí òwú jàǹgó bẹ bá ṣe fẹ́ sí láṣẹ fún yín champion àbáwá ni sẹlímọ go to school ayé màmá tọ́. sẹlímọ sẹlímọ sẹlímọ sẹlímọ go to school sẹlímọ sẹlímọ go to school ayé màmá gẹ́gẹ́gẹ́ go to school ọmọ tó ń sọ. àbá ni ṣé bẹ́ẹ̀ ra wọn òbí tóbi. ṣé bẹ́ẹ̀ ra wọn òbí tóbi bọ́mù bá jọ ṣòkòtò àjọ kìjì pa ẹ wo bàbá ẹ wo màmá ẹ wo ẹ̀gbọ́n sẹ́límọ́ ẹ wá wò sẹ́límọ́ gbogbo wọn kátikàti kọ́mẹ́dì yìí ẹ̀rín tàkìtì kò lábùlà o sẹ́límọ́ ti fẹ́ dà gbogbo wa bàwárù. Selimo, Selimo, Selimo, go to school. Selimo, Selimo, ayé wa wo gbogbo wọn. Ọkọ tó gbọ́n tọrọ gbogbo champion abali ṣe bẹ́ẹ̀ ra mọ̀ mí tóbi. Bẹ́ẹ̀dá ò bá mọ bí tó mí lọ, ó yẹ kó mọ bí a padà sí o. Bọ́n ṣe ń gé lọ́wọ́ ní mbòwúká, kò sọ̀rọ̀ tí o lè sọ, kò sẹ́ni tí o lè bú. Ṣé bẹ́ẹ̀ rí bàbá? ṣé bẹ́ẹ̀ rí ẹ̀gbọ́n ẹlẹ́nu bí.